وكل محدثة بدعة كل بدعة دلالة وكل دلالة في أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún Ọlọ́run ọba ọba adẹ́dá ọba aláàánú ọba tó tóbi jùlọ ọba tí ọpẹ́ yẹ òun náà ń dúpẹ́ fún nílẹ̀ bákan náà òun náà ìmọ̀ ń dúpẹ́ fún ní àná ọba alágbára lórí gbogbo nǹkan ọba tó yẹ pé ní máa ń ṣá àkáàní àmàlámù yáṣá àlàmù yákòmí tó bá fẹ́ ní ìṣe ìdí ò bá fẹ́ ìṣe inú ọ̀nà ọpẹ́ wa ni pé àgbà ìjókòó yìí ní ìrò ọlọ́run ṣe fẹ́ bẹ́ẹ̀ àdúpẹ́ fún ọlọ́run bá àwọn abẹ́rẹ́ náà kí o ṣe ní ìjókòó yìí fún aláyé lọ́jọ́ gbọdọ̀ àti ìyá rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti oore tí ò ní tán kọlọmọ mo bá anabiwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ọlọ́run kí ó ṣe àlékún ìfẹ́ àtijọ́ fún ànábì torí pé tó dá wa lójú ni pé inú kẹlẹ ànábi wa mẹ́ta bá ń tọrọ tó máa jẹ àlékún ìkẹ́ bákan náà yóò tó máa jẹ ìkẹ́ fún àwa náà kẹlọn bá sùn àwọn àtàwọn kò bá sàlékún ìkẹ́ àti ìkẹ́ fánábì àti fún gbogbo àwọn sọhábà àti gbogbo àná lápapọ̀ akíra kú ìkàlẹ̀ ọkùnrin wa àti obìnrin wa ọmọdé wa àti àgbà tí a péjọ sí ibi láti gbọ́rọ̀ ọlọ́run ẹ̀dá torí àwọn àlùfáà tí wọ́n wà ní ìkàlẹ̀ alustaz abdullah salahuddin abu yasir haka na àfáwà aroik al-doktor jadid a sheikh musa ibrahim àwọn dókítà wa tuntun kọlọ́wọ́sà ìbá fi báraka sí àyùbó ni kọ́lọ́n jẹ́ kán rẹ́ mi lò kí ọlọ́run á fi orí tó pọ̀ sí bákan náà kí alfawa ibrahim ahmed abu umama abu abdullah abdulkadir suleiman abu abdullah àbí kí gbogbo àwọn lájìnà dáwà ní agbègbè wa ní ìbàní ṣáàtì àtàwọn ọmọ ìyá wa alápọ̀nlé bẹ̀rẹ̀ látòrí imam nurudeen abu sofiya sáré gbogbo ọmọ ìyá wa tí wọ́n ṣàjọpẹ̀ ìròyìn dáwà ìṣèwádìí àti gbogbo àwọn bàbá wa àwọn ọmọ wa lá àdúgbò yìí ìgbà náà láàkì àti gbogbo apátápẹ́ àsàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. ohun tí a fẹ́ gbé yẹ̀wò níwọ̀n bá àgbò bá mi òun náà ni tí a ti mọ̀ sọ́dọ̀ tó kéde ẹ̀ tí wà ní sí al dínú al wa salam islam ẹ̀sìn al'am ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni. Asalam bákan náà ẹ̀sìn àlàáfíà ni. Ẹ̀sìn ìfọkànbalẹ̀ ẹ̀sìn àlàáfíà ni. Èyí ni àkọlé ọ̀rẹ́ ọ̀rọ̀ wa. Títà wa sọ yìí, ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Sáròsọ ni. Tó gẹ́bí tó ti gbalẹ̀ kan ó ní pé àwọn èèyàn ní ìsìláàmù ẹ̀sìn mùjẹmùjẹ ní ẹ̀sìn jàgídíjàgan ní ẹ̀sìn tẹ́rọ́rìsì ní ẹlòmíràn tẹ Yorùbá rí ẹlòmíràn tó ní òyìnbó ìdèmí tó àgbọ̀dẹ ẹlòmíràn tó àtọ̀ láti fi gbẹnu àtẹ́lu ìsìláàmù ṣe bẹ́ẹ̀ lórí ìtàfihàn rẹ̀ ni pé kì í ṣe bẹ́ẹ̀ fúnrabi láti kọ́kọ́ wo ọ̀rọ̀ wa ní káti ní pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ ẹ wo orúkọ rẹ̀ lásán alìsílám látara kẹ́rẹ́ tí mo látara àsálàm ẹni orúkọ ọmọ ní máa ń ro roni ìsìlámù wa látara àsálámàtù yẹn pé àlàáfíà ní ṣubú yẹn tó bàbá náà bá tu ó ní ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn kínní ẹ̀sìn àlàáfíà. Islam ẹ̀sìn àlàáfíà ni kíkí wa àlàáfíà ló bá dé orúkọ wa gan tó ń pè wá kí ni ẹ àlàáfíà ni a bá ní alimuslim ìyẹn pé ẹni tó gba tó gba fàá tó wà nínú àlàáfíà ẹ̀sìn àlàáfíà ni bákan náà dínú lè amú ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni ẹ̀sìn tí èèyàn ó ṣe tọ́kàn yóò balẹ̀ ni tábà tó mú orúkọ láti bẹ̀rẹ̀ ẹ̀rí pé látòkò wà ní alimumin mumini náà wà lórí akínní ẹ alaman ìfọ̀kànbalẹ̀ ilé ilé ti Islam tí a bá wo ìgbésí ayé táwọn èèyàn ń gbé bọ̀ sí Islam tó dé kákọ̀ọ́ ń fi ẹ̀rẹ̀ mọ́gbà sí Islam dé a rí i pé ẹ̀sìn Islam ẹ̀sìn aláfíà ni ọlọ́run bá sùfàánù wa tààlà ìran wa létí lẹ́ni tí kì tó ń ṣe ìrìnkúlé wa lórí. torí pé ọba lérè ìgbówó dá lọ́dọ̀ èmi àti ẹyin òtí dá o pé kí láà níta ń ṣe ìrìnkú ọtẹ́ ń tó ní gbogbo nǹkan òun máa ń ṣe ìrìnkúlé wa lórí ìrìnkúlé ọlọ́run bá. ọlọ́ni wa àfẹ́sí mu bí hábìlélá ìjẹ̀mí a ẹ̀dìrọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run lódindi. pàlátà ẹran ti níìmọ̀ ìdẹ̀rẹ̀ ọlọ́run lórí yín ẹran ti ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yín ìfikúntún àdá nígbà tẹ́ ń bára yín ṣọ̀tá tẹ́lẹ̀ ọ̀tá lẹ́ ń bára yín ṣe ọlọ́run sọ eléyìí fún ẹ̀fàdé tó wà ń gbà wọn. káwa náà wá mú kápò lórí ẹ̀fàdé ká mú dáwùjọ tiwa náà kéde tó dé tí islam ẹ̀sìn aláfíà tó dé agbọ́nsán ilẹ̀ yorùbá pé ìlú kàtí ṣe ojú náà wọn bára wọn jà àìbẹ̀kọ́ àlefẹ́ra ọlọ́mọ àlefe kíní kan ọmọ jàfálà ìkúntùm àdá ọ̀tá lẹ jẹ tẹ́lẹ̀ fa allah fàbẹ́yìn mẹ kùlùbìkù nígbà tí islam dé la wá rẹ̀ yín mara yín. gbogbo àtàjọ kó ìlú wa yàtọ̀ síra wa kó lè lédè lè wà láàrin wa. ìgbà tí islam dé lórí pé ẹni tó lárúbá àtẹni tó lárúbá ájọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìdílé tọ́jọ́ ń jà kò sí kinní mọ́ kò sí jà mọ́ ó rò pé àlàáfíà ti wá dé báyìí ìfọ̀káwá ní dídé. fàṣùbáhà tó bìnrin ìmọ̀tìhí ìfúwánà ẹ̀yin tẹ́ ẹjọ́ jọ́ pàtẹ́lẹ̀ tẹ́ ń bára ń jà ẹ wá di ìfúwánà ẹ wá dọmọ ìyá. láti pé ilé bá ti náwó àlàáfíà ń sìn yẹn pé sàlámù àlékún kọ́lá kọ́ mọ́ rí tó bá ti kọ́ ọmọ rẹ̀ sàlámù àlékún kí ló ń lọ aleykum salaam ah, ètò àlàáfíà yìí nìwọ̀n náà wà. tẹ́sù bá ti ń bẹ pé ń bọ́ mọ́ ajáde àárín àwọn èèyàn wọn ní jáde tó ń gbà sàlámù aleykum gàtà ìgbàlódé tó wà pé àwọn èèyàn mi dáṣe kí ni mẹ́wàá ń bí kó yàtọ̀ gbédè wọn. ọlọ́ni fa àṣùbáṣà tó bi ni'matihi ikhwana nígbà tí ẹ̀sìn àlàáfíà yìí dọ́dọ̀ di ọmọ ìyá fàkóńtún aláṣàfà fúnfọ́rọ́sìn mí ẹ̀dùnmẹ́ jù tó fi tẹ́lẹ̀ ẹ̀dùnmẹ́ já sínú kòtò fa àǹkọ́bàkùn mọ́ òmìn ni fa àǹkọ́bàkùn mí ni à ọlọ́run wa yọ epo mẹ́ kí ló fi yọ wọ́n ìsìláàmù látara àdélé àdìpé ìsìláàmù ló mú àlàáfíà wá bákan náà ìsìláàmù ló mú ìfọ̀kànbalẹ̀ wá ìsìláàmù yẹ ẹ̀sìn kínní ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni. ọlọ́run bá subhanahu wa ta'ala wáyé ká mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ orí tó pọ̀ ni ká wà nínú ìfọ̀kànbalẹ̀ kí èèyàn fẹ́ lọ lórí òróǹro orí wa ń bẹ̀ orí ìdẹ̀rẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ àyà àfẹni tó bá bọ́ fún. bákan náà ẹni tó bá wà nínú ìfọ̀kànbalẹ̀ ẹni tó bá wà nínú àìfọ̀kànbalẹ̀ tó bá ràn fẹ́ wà nínú ìfọ̀kànbalẹ̀ títí àmọ́ irú oore tí sọ ah àsóore ní ìfọkànbalẹ̀ sọrí pé èèyàn ò lè kò síbi tí ò lè lọ lásìkò kan o lè sí sọ́ọ̀bù rẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ní dégìdì tí ò ní já o lè páàkì mọ́tò rẹ̀ lẹ̀ tí kẹ́kọ̀ọ́ ò ní tọ́ tí ò ní tọ́ṣì ẹ̀ bẹ́ẹ̀ ní mú kankan bẹ́ẹ̀ ẹni tó bá wà nínú ìyàtẹ́rẹ̀ tó bá rí ẹ̀ ah àti ìfọkànbalẹ̀ dáa láti mọ̀ pé ní oore ńláńlá ni kọ́lọ̀ ń sọ kábàlẹ̀ sí àwùjọ kan àbí lọ́dọ̀ ọlọ́dọ̀ ọ̀dẹ kan. ìyẹn ló fà fẹ́ pé ọlọ́wà sùhánù àtàlà ó fi ọ̀rọ̀ fọkànbalẹ̀ ó fi ṣe ìrìbù lórí àwọn èèyàn. ọlọ́ni àwọn àlàmúyàrọ̀ àna ẹ̀jẹ̀ àna ẹ̀yìn pé eh, maka ẹ̀yà yìí ẹ̀rọ tí orin láti fún yìí láti ní ámì náà ẹ́ tí mọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ kọ̀tẹ́ tó bá gbèrú bẹ̀ yẹn tí ò rí lu mi kò ní mọ yìí àbí bàbá ní mọ́kànsì kò sígbà tó lé lọ kò sígbà tó lé tíṣọ́ọ̀bù rẹ̀ lẹ̀ olú ni ẹ wo àwọn aládé ní arọ́mọ ní ámì náà wàyí fàhátọ́fù náà sùn mí ní háwìí mi ẹ mọ̀ pé lùmí tó sọ̀rọ̀ àdìyí mi nàìjíríà ẹ̀rọ bọ́ ní ẹ̀gbẹ́ ẹ̀ ọ̀yùntàkátọ́fù nẹ́bù nínú áwùlìyìn àwọn míì tó sọ̀rọ̀ ń di àwọn òrírù gbádùn yẹn ẹ̀yin ó rìn lóru ẹ̀ ń rìn lọ́sàn-án ẹ̀ ti sọ́ọ̀bù yín lẹ̀ ẹ̀bẹ̀ tí ó gbé nǹkan bẹ̀ ẹ̀ gbowó yín níbi atm ní ẹlòmíògbó yóò ti fẹ́ yìí mọ́tò yóò ti mọ̀ tíráìpù lẹ́yìn tí mo wò lẹ́yìn mọ́tò kò sí tí ó jà tí ó fọ gíláàsì tó lè kíni tí ó gbé ọlọ́ọ̀ni ẹ̀mọ́ kó àyùbá náà tún nìyí káwọ́ ń jẹ́ àwọn èèyàn gbé ní àwọn sọ̀rọ̀ ní ilé yìí ọmọ ó fi hàn pé ní oore ọlọ́run òun lélẹ̀. Ah, àìdákọ̀ ẹ bá rán mi létí tó parí àyà yẹn wà mọ̀ ní. da bá bili yóò mi nú bàbí ní ìmọ̀tí ńlá ní yẹ kúrò. èyí máa gba àǹtí òdà gbọ́ oore tó lọ sí fún yìí nínú ilẹ̀ lóore ìfọ̀kànbalẹ̀ yìí. ẹ wà tán láì mọ oore sí ẹgbẹ́ ó dúpẹ́ o ẹrí oríṣiríṣi ọ̀nà ni àìfọ̀kànbalẹ̀ máa fi ń bá yẹn fásitì bá gbà wá sáàmù ẹ̀díbẹ̀ ìbí ìbẹ̀ ìbí ìbẹ̀ ọlọ́dọọdún ni àbí àìfọ̀kànbalẹ̀ nílà ìlò ọlọ́dọọdún ni ó bẹ́ẹ̀ lómi ẹ̀kọ́ nìkan ní gbà kan yẹn yìí ìbí ìbẹ̀ gbogbo àwùjọ jọjọ máa rìn. ọlọ́wà ní àwọn tó bá wà ní ìfọ̀kànbalẹ̀ orí ni láì ní ọlọ́run tó fi ṣe ìyẹn rẹ̀ tó fi ṣe ìrìnbó lórí àwọn ará mọ́ká nínú sọ́látù kùrẹ́ṣ ọlọ́ni ìlà fi kùrẹ́ṣ ìlà fi dín kùrẹ́ṣ látà ṣìta ìwọ̀sọ̀ yìí ọlọ́ni àwọn sọ̀hà àwọn kùrẹ́ṣ àwọn aráàlú mọ́ká ó ti dàṣà wọn ó ti ti mọ́ wọn lára kí wọ́n ṣe ìrìn àjò nígbà ọyẹ́ àti gbọ́ ooru ìrìn àjò yìí náà ti lọ kó àwọn oríṣiríṣi nǹkan tí ó ti wọn láǹfààní wá àwọn nǹkan jíjẹ àwọn nǹkan mímu oríṣiríṣi ọlọ́run ní àlìyábùdú rọ́bà hafalbẹ́ẹ̀ káyà máa sí lọ́hùn ọba tó ní ilé yìí ìyẹn pé ilé yẹn gẹ̀rẹ́ lọ́lọ́run ló sábà bí tí fọkànbalẹ̀ fi wà fún àlẹ́bí abdulhamahun ọba tó fi wọ́n lọ́kànbalẹ̀ tí kò jẹ́ kébi pa wọ́n. wàhálà mọ̀nẹ́hún mìnìkan òfin gbogbo tí ń bá àwọn ẹlòmíì lẹ́rù ọlọ́run wa ní kọ́kàn tí wọ́n balẹ̀ wọ́n ti dẹ́nu. yẹ pé kó wáyé kàn náà wá dúpẹ́ fọ́lọ́ lórí tó ṣe. kí lọ́nà rán wọn létí ọlọ́run rán létí ìdẹ̀ra ńlá méjì kan kí èèyàn fẹ́ jẹ kó lé kí orí jẹ àti kọ́kàn yẹn balẹ̀. ìmọ̀ tí méjèèjì bá parí gbèsè ayé yẹn orí ni o. ìlànà ìwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìwé sọ fún wa nínú hadith kan ẹni tó jí nílẹ̀ mọ́ tó jí tó jí lẹ́ni ìfọ̀kànbalẹ̀ ọ̀jì kan gbọ́ pé nínú kókó níròyìn òyìn a gbọ́ pé èèyàn fífi ẹni tó kó wọn kàtínà o kódà ti tún dé Ògbómọ̀ṣọ́ o wọ́n bọ̀ àtibáde ọ̀gbọ́ yìí ọ̀gbọ́ dáadáa lọ gbọ́ láwùjọ àti lórí ara rẹ̀ ọ̀jì kan rí pé ẹnìkan ti wá ó ti fọ́ lẹ́kùn lẹ́kùn rẹ̀ ó ti kówó ẹ àbó ti gbé ẹ lọ ọjí pẹ̀lú fọkànbalẹ̀ ọkẹ́ balẹ̀ ànábì ní ẹni tó bá jí bẹ́ẹ̀. bákan náà mọ̀áfà fi ìbàdàn ni nígbà tó tó wá jí tọ́kẹ́ balẹ̀ ó ti gbé apá rẹ̀ orí ó gbé ẹsẹ̀ orí ó lajú ó rojú là torí pé lòmíì látojú oorun náà náà ní ẹnu ẹ dé kí ni ó ti wọ́ ní ọwọ́ ẹ ti ẹlòmíì ò ní mọ lórí wa kọ́ jí báyìí ló kọ́ sàkóso yẹ kí mo lọ bí jẹ́ ah, ọkọ bí alámúdẹ́lẹ̀ ti àyà ní wàdà mọ́ àmọ́ sàmì bí ibi ẹ̀kọ́ bọ́ tọ́ nìyẹn ẹlòmíì ò mọ èyí nǹkan wá gba mọ́tẹ́ láti lọ ọkọ tó ti pẹ́ fọ́lọ́. ó ti jí ọ̀rọ̀ ayé rẹ̀ yóò kàn sáré máa wù olùkọ́ dúpẹ́ fọ́lọ́ anábìlẹ̀ tó bá jí tó jí lọ́kẹ́ falẹ̀ bákan náà mọ̀ áfá ìjásàdì tí ó jí lórí àlàáfíà wà ń dà ó kú tó yáwó bẹ́ẹ̀ ìdí òjẹ tó tún wà ńlẹ̀ ẹlẹ́nu bá jí báyìí tọ̀ àdáfilẹ̀ ají wọ́n tún wà láàkóso ẹlẹ́ ni ọmọ ẹlẹ́ni tó dúró yìí ẹ̀dùn gárì ìdí ọ̀rọ̀ tù ti dé àbí bẹ́ẹ̀ mi títí sọ yẹn onígbèsè náà ti tún ṣe kíni wọ́n náà tún bá ti gbèsè ẹ̀ bẹ́ẹ̀ ìfọkànbalẹ̀ kẹ́lẹ́ nìyẹn kódà kápá rẹ̀ ṣe gbé kẹ́lẹ́ bá ronú kì báyìí ó ti rò lọ kékeré aláàfin jẹ báyìí bí ara ẹ ṣe gbé tó lálàáfíà bí tọ́ọ̀jẹ tó wà níwájú rẹ̀ ànábì inú ẹni irú ẹni bẹ́ẹ̀ ká ànàmọ̀ ṣíṣàfi ilé ìtúníyà ní àtọ̀fẹ́ rẹ̀ ha bí wàá pé gbogbo ilé ayé rẹ̀ ti kó sí iwájú tó bá ní ta ní gbádùn jù lóòótọ́ lásìkò òní torí pé ọkẹ́ ẹ̀ṣẹ́ gíní ọkẹ́ ẹ̀ bá ní. ìyàwó ẹ̀mẹ́dẹ̀ bá bá a sọ yìí ẹni tọ́lọ́ ń bá fi sàdánwò fún bẹ́ẹ̀ yóò mọ̀ pé ah, àṣọ rẹ̀ ni lágbèjọ́ ìbóyá nígbà tí ó jí orí àìfọkànbalẹ̀ kan ló jí sí àbí nígbà tí ó jí ọ̀pọ̀ apá ẹsẹ̀ ni òṣè gbé àbí tí ó jẹ tí ó mu ni òní tí kan bá rọ́ọ̀lù yẹn ń bẹ̀ yóò mọ̀ pé áà ah, ewu ńlá ni kábàá pé ẹlòmíì sì mẹ́tẹ̀ẹ̀ta ní báyìí kò lálàáfíà kò sí fọkànbalẹ̀ tí ó jẹ tí ó mu ẹ́ kò sí fún un ìwọ́tọ̀ wá rí mẹ́tẹ̀ẹ̀ta yìí tán ìwádùú fẹ́ fọ́lọ́ ẹgbẹ́ aláìmoore ni ẹlòmíì gẹ́bí yorùbá tí wọ́n tọ́ ní iṣó lórúkùn fi dúpẹ́ tí gbogbo tó dúpẹ́ fọ́lọ́ nǹkan bí lóòótọ́ wọn sọ pé ó lé ní ìlú ayé ìlú àwọn wáyé ọ̀sọ̀ tí wọ́n dá mi sí nàìjíríà yìí ìdílé wa burú báyìí ọ̀sẹ̀ ẹlòmíì lẹ́ pé ní àwọn nǹkan tó ń bẹ fún ẹ lóore tí ò sí fún òun ni tó bá rí báyìí a gbọ́dọ̀ mọ oore ọlọ́run lórí kí ìfọ̀kànbalẹ̀ wà ń pèsè ayé ẹni oore ńlá orí ńlá ni. àtọ́fẹ́ islam látara àlàáfíà láti mú ọlọ́run ọgbọ́n ọba àlekè ọlágẹ nínú orúkọ tiẹ̀ náà kí ló wà bẹ́ẹ̀ asalaam. ọlọ́ni olùkọ́lù fi sílímì káfà sílímì ń bẹ̀yẹ islam náà ẹ wọnú àlàáfíà lóde ó mọ̀ pé ní islam yìí ẹ̀sìn àlàáfíà ni bákan náà ìsìláàmù yìí ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni gbogbo sẹ́yìn bá wà lẹ̀ mọ́ pé ní ẹ̀sìn jàgíjàgẹ́ ni tẹ́lẹ̀ náà ẹ̀ àlẹ́ jẹ́ ọ̀tá lọ́rùn àbí ilẹ̀ fẹ́ kọ́ta sọ tẹ́lẹ̀ tó pé ìsìláàmù yẹn gan-an ń bí wọn nínú nígbà tó lọ ní ìsìláàmù ọmọ fàkàtà lọ́nà mi parí ẹ̀ ọlọ́ni wàlá ó kárí níbo orí wàlá ó kárí pé tí islam bá ń fọ́ká tọ́lọ́run bá ní kí islam gbòòrò ọlọ́run yóò gbòòrò náà ni ṣùgbọ́n àwọn kèbèrí ò ní fẹ́ ẹni ò fẹ́ kẹ́ yóò sọ̀rọ̀ ọkùnrin tó ń parẹ́ bákan náà ọlọ́kàrí àlùmọ̀ṣirikù àwọn ẹlẹ́bọ̀ ò ní fẹ́ lẹ́fún ara wọn kíní kan ẹni bàbá mi àwọn jákujàku wọn kóra wọn sórí kíní ẹ àwọn sọkúsọ torí pé ìfẹ́fẹ́ ni pé wá dú láwọ́tẹ́kì òun lẹ̀ kàmà kápárù àwọn ti ya kèbèrí tẹ́lẹ̀ ìtàn wàá mọ fẹ́ ni kẹ́yìn náà di kèké ní ti tiwọn pàtàkì olóhùn náà tàwa ẹlẹ́bà wá di ẹlẹ́bà di déédéé. mẹ́m ìsìláàmù ẹ̀sìn ìrọ̀rùn ẹ̀sìn àlàáfíà ni àwọn tá a jẹ́ mùsùlùmí ńkọ́ ẹlòmíì lè wá ṣe tí ò bá ìsìláàmù mu ta ló lẹ̀bi jẹ́ mọ́ ẹni ẹ ló lẹ̀bi ẹni ẹ ló lẹ̀bi kò sí ìsìláàmù ni so ìsìláàmù la sọ fún àyè òun ló má làáfíà wa ẹ lò gbé sí ayé ẹ lárúbá kí ìsìláàmù tó dé káwọn máa ṣe lù ìjà ní gbẹ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ sẹ́wọ̀n. àbáwá wálé bí ẹwò tẹ́lẹ̀ Yorùbá náà kíkà ló fún wọn sórí òtún bọ́lẹ́nu náà bàbá bàbá rẹ̀ bẹ́ẹ̀ àyíkọ́ báyà ìjọ ti tẹ́lẹ̀ nígbà tó jọ ń sáwó àyíkọ́ ẹ̀kọ́ ìgbà tí ìsìláàmù dé làlàáfíà yìí dé tòṣè ìró parí pọ̀ àwọn kan parí pọ̀ ẹ̀ ní mọ́mù tó sọ pé aráàlú báyìí ní ní oko akírun ní gbogbo yóò ti máa pàdé náà nìyẹn tó ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni ìyẹn ló máa bẹ́ẹ̀ pé gbogbo tí ó bá ti da omi àlàáfíà rú lámùtakò tó fi gbé ìjìyà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ máa dà láfíà àwùjọ wọ́n bá fẹ́ máa dà láàmú ìsìláàmù gbé yálẹ̀ fún wọn. bí àwọn dánẹ̀dánẹ̀ ni bí àwọn jínigbé ni bí àwọn olè ni ìsìláàmù ní ìyà fún wọn sábàrún àkámù jìnnà yá àwọn kan tó jẹ́ kírímínà lọ nínú ìsìláàmù ó gbé yálẹ̀ fún gbogbo wọn tí wọ́n jẹ ẹgbẹ́ ìsìláàmù ìsìláàmù òkòtò bá làáfíà ní kò ní kí yálẹ̀ fún wọn. ọlọ́wà sùnánà wa tààlà nínú sọ́ọ̀tù máìdá ó ní innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu àwọn tó ń ja ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lógun. ìjọba yóò jẹ́ kí ìlú tóró yóò jẹ́ káyọ̀ fọkàn balẹ̀ ọlọ́run lóhùn gan àtànẹ́bí oníjà lóhùn wọ̀nyẹ̀ tẹ̀ àwọn ọ̀nàfẹ̀lẹ̀ àrùndì fàfáàdà sọ́ńdà kínirú fún ìbàjẹ́ káàkiri lẹ́ẹ̀lẹ̀ fún ìbàjẹ́ káàkiri lẹ́ẹ̀lẹ̀ àjẹkáyé rojú ọlọ́ni ayé sọ́nlàbù ẹ̀sán wọn ni pé ẹ̀ẹ́dẹ́kẹ́ni ẹ̀kàn wọn má gbélébù ẹ̀kàn wọn mọ́ nǹkan kan ayòkọ́ talù àmọ́ kẹ pa wọ́n ayòsọ lábù àbí kẹ kàn wọ́n. ẹni tẹ bá ti mú ti ṣe bẹ́ẹ̀ àtúkọ́tọ̀ àìdíhìn wàrújúlò mini xìláàfin àbí kẹ gé ọwọ́ ọ̀tún àti ẹgbẹ́ kínní ẹ̀dẹ̀ òsì. àwọn olóró bá wí àwọn tí wọ́n jẹ́ pé muharibi rẹ̀ ni wọ́n yẹn náà pè ní àkàmù lè ṣe irú táwọn àkàmùlì rọ́bà nínú fídíò ẹ tó bá rí gẹ́gẹ́ bí àwọn báńdíìtì yẹn àwọn agbénipamọ́ àwọn ajínigbé ọlọ́nirú wọn ẹ mú wọn ẹ pa wọn ìníbẹ̀ kan káwọn yẹn máa rí báyìí àyípẹ́ irú tọ́mọ ní wọ́n yìnyẹn ti ti gbogbo yẹn rí irú tó jọ bẹ́ẹ̀ wà ní Islam ẹ gé ọwọ́ mi pẹ̀lẹ́fẹ̀ rẹ̀ àlùfà òmìnira àrùbí àbí ẹgbẹ́ ìjìnlẹ̀ kúrò lórílẹ̀ ẹgbẹ́ ìjìnlẹ̀ kúrò lórílẹ̀ tí islam tó ló fẹ́ jọ ẹ̀wọ̀n sí àdírí mọ́. inú islam lè wà àwọn olólùwà ní ká ṣe fún àwọn àlùmọ̀hárìbí àwọn tó ń domi àlàáfíà mi láàmú àfáwà tẹnubẹ́lẹ́ èké fóònù àti ìdí. a ní ìtọ́ ẹgbẹ́ ó ti pààyàn ibi tó fi ń tẹ wàhálà yóò ti fi pààyàn ẹ ìpààyàn tó lórí ó pààyàn pé ẹni tó wá pààyàn ìtàn lọ bá àwọn fásitì ká pa ni àbẹ́bòrí àbẹ́gbowó ẹ̀jẹ̀ lọ ẹ̀ sábà ní kan pa wọn pa á ní irú eléyìí yàtọ̀ bẹ́ẹ̀ nìkan tó kàn lọ pàdé sọ́dọ̀ pé òun pààyàn káàkiri ni gbẹ̀yàn pamọ́ wọn ní ìrọ̀ bá ń tiẹ̀ kò sí ti fámìlì kankan èsì ti gbé nìyẹn lẹ̀ ẹni tó bá pààyàn ẹ̀fọ́ wọlé. bá a bá ti ní àlùkù tó pé nǹkan bí òfin mẹ́rin ló wà bẹ́ẹ̀ bákan náà èyí tí afẹ́yìntì rẹ̀ ń kọ́ fẹ́ẹ́kọ́ ọ̀nà tó gbà pa yẹn ó dáa ó fi yẹn mọ yẹn mọ ẹgbẹ́ òun náà bẹ́ẹ̀ bákan yìí dẹ́ pé ó kọ́kọ́ gbé nǹkan èèyàn ní ẹ̀kọ́ tó wá gbé nǹkan àkọ́gé lọ́wọ́ náà ó ti wọ́n tẹ̀sẹ̀ tó wá pa á pé ó ní èyí tẹ́ gé lọ́wọ́ àti kí ni àtẹ̀tẹ̀ àwọn olóhùn fáwọn mìíràn àbẹ́ni tí ń ṣèbàjẹ́ ní àyà iná sáwọ́dí ń lò fún òfin àwọn sábà ń gbé drọ́ọ̀kì pé à ń bìrì pé à ń ṣèbàjẹ́ káàkiri ní orí ilẹ̀ à ń sì fi ń pààyàn. ẹni àyà yìí gángan ni ó dúró lé lórí. ìtọ́ ẹ pé ní ìbàjẹ́ tiẹ̀ báwọn ọmọ tó ń dá àdúgbò rú à ń bọ̀ ní tíìtì náà ní dá wàhálà lẹ̀ ẹ́ẹ́ náà ti pààyàn ẹ̀yọ́ yẹ káyẹ̀ bọ́ kí àyẹ̀ rí mú mi ni àwọn olùfà ominan ard àwọn ẹ̀yẹ ẹ̀fà àti kìnnì ẹ̀wọ̀n bóyá mo lọ dákú mẹ́ ni ẹgbẹ́ kúrò lórílẹ̀ ẹ̀san tí wọ́n nìyẹn jẹ́mọ́ ẹ̀sìn tó ní provision fúnra àwọn ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tí yẹn ń ṣe báyìí ṣé ẹ̀sìn wọn làá wà á mọ ní. a rò pé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam tẹ̀ǹtì bá ti ń dá òótọ́ láàmú ẹ̀sìn àwọn ẹ̀fẹ̀lẹ̀ áàdì fàfáàdà wọ́n jẹ́ kí ìbàjẹ́ mọ fún kálẹ̀ ẹ̀rí pé àwọn tí wọ́n ń ṣe àwọn wàhálà tá a rí láwùjọ wa lè rí pé kí wọ́n jọ bẹ́ẹ̀. ọlọ́run ní ìfẹ́ bá ti mú àwọn ìdájọ́ ẹ̀ lákàálẹ̀ ní ẹ̀fà bákan èyí fẹ́ pàfẹ́ fún kàn wá èyí fẹ́ pàfẹ́ jẹ ẹsẹ̀ rẹ̀ ọ̀fẹ́ ẹsẹ̀ rẹ̀ sí wà èyí ti wà ń fọ omi náà lọ àrùn èyí fẹ́ ṣe kó ní ẹlẹ́wà bóun sì dépò kó pààyàn ṣùgbọ́n ń dáwùjọ láàmú. ìyẹn ní gbogbo àwọn nǹkan tí anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nù hadith kan fún wa tẹ́bùtù wa lọ́sùn náà tìrìmìlì anábì ní láàyè ìlú lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí kan á ń yọ̀rọ̀ wí a mùsùlùmí kó máa dẹ́rù bá mùsùlùmí kò tọ́ kó máa dẹ́rù bá mùsùlùmí ìyẹn kódà àwọn àbámu látàrí pé kọ́ sápamọ́ bíbì kan kéèyàn máa bọ̀ fọ́ọ̀dẹ̀ ẹ́ẹ̀ lójijì ẹ́ẹ̀ lójijì kí lẹ́ni yóò fẹ̀jọ̀ náà ẹ̀rù bá díẹ̀ yẹn gan ọ̀fi lẹ́ni balẹ̀ kódà ó sì wá bẹ́ẹ̀ yàtọ̀ ní. ṣe pé èèyàn náà fi ń bá fẹ́rẹ́ ṣùgbọ́n tó ṣe yẹn òbí ní ọ̀kan balẹ̀ ṣe tí ó ìsìláàmù tó kọrú yẹn yóò wá ní kéèyàn máa dẹ́rùbà àwọn yẹn káàkiri àdúgbò. àná ọ̀sẹ̀ fáǹkì ni ọ̀ táwọn àwọn tó ń pọ́n bàjẹ́ kálẹ̀ lé iná káyí pẹ̀lú ìlú ìsìláàmù nìyí káwọn ló ń fa kò pààyàn tó tọ́ bọ̀dé lárò fún òní káwọn ló ń fa nínú ẹ̀lẹ́ àrùn nígbà tó bá fẹ́ràn oṣù mẹ́fà ló gbàgbé fáǹkì ti dé kíni ṣíṣe. ẹni ẹ̀rọ mi bẹ́ẹ̀ pé ó náà pàṣẹ ìṣọ́ ibi yẹn pa. tó àwọn tí wọ́n pe ìsìláàmù rí bá mi fẹ́ tìrẹ léyìí gbogbo àníkálukú ní lórí orí àmìjà ẹlòmíì kiri sí ẹ̀rẹ̀ àbí kò tí ì rí yẹn ní jàgídíjàgẹ ẹlòmíì ti yọ wáyé pé ní apatẹ́jẹ́ wà lára rẹ̀ tó kò lè bá lọ. wọ́n ti sí ẹrú yẹn ìsìláàmù lọ́wọ́ alimọ̀ níbẹ̀lì gẹ́gẹ́ bí alamu alikadẹ́rù bá ní títí ó jẹ́ kí ẹ̀ka yà sókè tó ní àyàfi ti ti já ìsìláàmù ń fẹ́. kódà àwọn nǹkan tí èé ṣe tí èé ṣe kíni tí èé ṣe èèyàn ìsìláàmù fẹ́ ká dẹ́rù bá wọn. kódà yìí sọ́ni apá ìsìláàmù kábàrà kábàrà balẹ̀ fani ìyí tó ọ̀pá mọ́mọ́ bìtú wájú rẹ̀ báyìí ọmọdún kan wájú ẹ̀ àwọn ẹranko gan níbi tí ìsìláàmù bá wà ọkàn wọn balẹ̀ ọkàn wa balẹ̀ ó dégé ni ó balẹ̀ ń bì àbíbẹ̀ kọ́ ni tọ́lọ́mù bá ní káyé gbà ah, because àwọn tí wọ́n débi yíyan jẹ́ pé débi tá a lè pè ní àtẹ́rọ́rì tí a pọ̀ gan o àbí àwọn tó ń jólóńgbò láàyè kí la rí wọn sí tẹ́rọ́rì sí ni kò mọ lórí tẹ́rọ́rì kò nìkan èèyàn nìkan wọ́n àtọ́wá ti mú lóńgbò kan tó rí pé ìkẹ́ni pé kejì ń lẹ́ti dúró lórí apẹtẹ kí ni wọ́n ṣe yóò máa bá ní. láwọn òfẹ́rù gẹ́gẹ́ fáwọn èèyàn kí fáwọn ẹranko ká tó wá lọ pé èèyàn ìyẹn ni òfin dábẹ́ pé kí èèyàn máa mú nǹkan ìjà níbi ni mọ̀ni mọ̀ni hamala àlẹ́ náà sí lá àlẹ́ ìsàmì náà ẹ̀ tó nǹkan ìjà tó wá báyìí. wọ́n ní oyè ọ̀yìn kódà fún wọn tí ìṣe pé ìjà ti dé ọwọ́ mú ìjà wọ́n lọ fi ń bá yẹn ṣeré àbí kọ́ wá mú ìbọn kódà gbogbo ayé náà tẹ́rọ ìsàlẹ̀ kà náà ni pé tí gbogbo abá ti jòkó yìí kẹ́rin kẹ́ ju báńgà sára kó dù ẹ́ káyà wá já ẹ̀sìn rí ẹni ẹni tó ń domi àwùjọ rú ẹ̀sìn rí ṣé o máa dún káàkiri gbòǹgbòǹgbò orú nǹkan báyìí Islam ò fẹ́ ó jẹ́ pé ní Islam ẹ̀sìn àlàáfíà ni àníbi àwọn ọ̀sán náà onílà yóò ṣe rí àdúgbò ìlà àfi ìdìsílà kẹ́nì kẹ́kẹ́ mọ́ na nǹkan ẹ̀dà kẹ́nì kejì mọ́ na kódà ọ̀bẹ ló kéré jù ẹlẹ́nu mo lè pe ẹlọ́bẹ àbí kórè ọ̀rẹ́ ní ẹ̀kọ́ fi ń báyẹn ṣeré láàmú ògbà láàyè àdébí kẹ́nì kankan nú yín kó mọ̀ ṣe bẹ́ẹ̀ fàyín náà wòlà ayédèrè ìlà àlà ṣẹ̀tọ́n yẹn zà òkè yẹn ni pé ṣètọ́n lè kó sí lọ́wọ́ fàyàkọ̀ òfin ìfọ́fọ́rọ́ ti mi nìyẹn nǹkan yóò wá sọ di tó lè mú wọnú iná nǹkan yóò sọ di tó lè mú wọnú iná nígbà tí ó mú ọ̀bẹ tó fi báyẹn ṣeré tó mú àbí adé tó fi báyẹn ṣeré tó yìí tó padà pa nígbà tó pa ṣé kò lè mú wọnú ẹbẹ yẹn ìtọ́nù ti gbowó ìṣiṣẹ́ aburú nìyí. ìsìláàmù fẹ́ tí yóò máa jẹ́ kí àwùjọ máa dàrú tó fẹ́ ni kí àwùjọ wa kí ó máa tòrò ìyẹn náà ló fàdé pé ní ìpànìyàn náà tí ò sọ ìwọ ní Islam alátẹ́tòlò nẹ́fà lẹ́tì àrọ́mọ̀lá ìlà bẹ̀rẹ̀ ẹ̀mí tí Ọlọ́run ṣe léèwọ̀ ẹ̀ gbọ́dọ̀ pa àbí tó bá tẹ̀sí nǹkan òdodo tó jẹ́ wípé ní ẹ̀sìn ní kápá ó lè jalè o ó lè ti nǹkan ẹ̀dọ̀ pa àwọn ẹlòmíì ìdìyàn lè múlẹ̀ ní títí àbí lọ́wọ́ ara wọn àti dáná fún. láwọn fẹ́ràn kan bẹ́ẹ̀ wọ́n dá àwọn èyí tá a kà síwájú síwájú lẹ́ẹ̀kan yẹn wọ́n ẹ̀ nípa ọ̀dún gbogbo wa fọ́lọ́wà fún olólì lóyún. bákan náà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam oní láàrin yàgbára mómin ìlú tábìn nìjírí ọmọ èèyàn ó sì ní ọpọtúnítì mẹ́fẹ̀ẹ́ láti rí dáadáa láti wọ́n rí i máa ń lamù yóò fi ìdámọ́ ní àrọ́ọ̀mọ̀ tó pè ìgbà tí ò bá ti jẹ̀jẹ̀ lẹ̀. ẹni tó bá ń pààyàn ń sìn lọ́nà tí ò sọ irú ẹni bẹ́ẹ̀ kò ní opportunity ní ẹ̀sìn yìí mọ́. wọ́n sọ pé ní àmọ̀ kọ́sọ̀ làmù mí náà mo tán àbídàní ẹni ẹni tí ó jẹ́ tí òun tó jẹ́ mùmí ni ẹ̀sán rẹ̀ inú náà ni yóò rẹ̀ mẹ́mẹ́ gbére ọlọ́tún bínú sí ọlọ́tún tẹ́bílé wà á jẹ́láwọ̀ àbábà ní àbímọ̀ ìyẹn ẹlẹ́ta ìrókùn mọ̀ bá nìkan márùn ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ọlọ́run bá sàánù wa sàálà yóò ti jẹ́ ní yóò ti jẹ́ ní ìyà. àwa ni ẹni tó bá pa mùmí ní ẹni tí mùmí ní ńkọ́ anábìnrin mọ̀ ní sọ́tọ̀lá mọ̀ àhádàn mọ̀ áhádùn lẹ́ni tó bá wa ládéhùn báwa jẹ́ mùsùlùmí mùháhádà bóyá ló dé pé ìsìláàmù ló kó fà bẹ̀ àná dominate rẹ̀ èmi tó wà lábẹ́ àgbọ̀dọ̀ pa. ẹni tó bá ta mùháhádà ẹni tí èdè mùsùlùmí ẹ kò ní gbóòórùn àlùjẹ náà. omi ò fẹ́ ní tí òde mùsùlùmí ìsìláàmù yóò fi ká gbógun sí i. àjọgbégbé àlàáfíà pàápàá jùlọ bá ti bára aláwùjọ yìí àjọgbégbé àlàáfíà ẹlòmíì ìjàmbá mi ni ẹ̀rùn tó ní tẹ́wọ́rìsì ni wọ́n ẹ̀ẹ́dì jọ ń gbé nínú kọ́sọ́mà rẹ̀ ń sìn sọ ní bóyá twenty ni wọ́n seventeen ni wọ́n mùsùlùmí ni wọ́n rì páẹ́. sọ eléyìí àwọn ìfẹ̀sùn kan ni lọ́nà tí yóò sọ ni. bákan náà àwọn ẹranko tá à ń sìn ẹ gbọ́dọ̀ rí fọ̀kànbalẹ̀ lábẹ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí. àdébà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó sọ̀rọ̀ arábìnrin kan fún wa wọ́n ní dákàlá sí náà rọ ó wọnú náà lè ṣe rọ sí nítorí olóńgbò hábà sáti hà tó dè mọ́lẹ̀ òjò ọ̀rọ̀ kan fi balẹ̀ kò túlẹ̀ kó mọ lọ́jà àwọn akókòrò lẹ́lẹ̀ títítítítítí tí kò fi wá dé bá àdébà àwọn ọ̀sánlám onírú arábìnrin yóò wọ ìmọ̀ ẹ̀já nàmọ̀ láti bí láti wá rí pé ní ìsìláàmù wa yìí ẹ̀sìn àlàáfíà ni ó ti fẹ́ àlàáfíà fún wa kálálàáfíà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa wípé látara àlàáfíà ta ní láti mọ ẹ̀sìn náà bọ́lọ̀ ti fẹ́ tí ò bá sí ìfọ̀kànbalẹ̀ yóò afẹ́ ti ti náà yóò afẹ́ ti ọ̀rọ̀ ayé ọlọ́run bá fún wa tààlà ó sì jẹ́ pé yẹ wa pé pẹ̀lú fọ̀kànbalẹ̀ láti mọ ọ̀rọ̀ ti dáadáa ọlọ́ni wà á dà wá olè bí na àmọ̀nà oníkùn wà á nílò sọ̀lẹ̀ hà ọlọ́run ti sàdéhùn fún àwọn òmìnir wọ́n ti fẹ́ ré ẹ́ ṣàyẹ̀fà ìfànà òfin àrùn ọlọ́run ní àáfi wọn ṣe aṣáájú lórílẹ̀ àmọ́ sàlàfà lẹ́dí náà ní nǹkan bìlì bìlì ẹ̀bùn lè ṣe fún àtọ́síwájú wọn. wàlàyùmọ̀ kìnnẹ́nà láhùn bí náà lẹ́bìrì sádọ̀ láhùn ẹ̀sìn tọ́lọ́ yọnu sí ọdún wàá jẹ́ kẹ́mọ́ ẹ̀ṣẹ̀ dáadáa wàlá yorùbá di lánàá ń ìbáde káwọ́fì hìn àmùnà. lẹ́yìn ìgbà táwọn àánú bẹ̀rù tẹ́lẹ̀ ọlọ́run á fi ìfọ̀kànbalẹ̀ títí ní lára wọn. nígbà tó náà bá tẹ̀sán bẹ̀rẹ̀ tó fi yà àbùdó náà ní náà lè máa tẹ̀ lọ láàyè ṣìlìkú náà lè jẹ́ ìhà náà lè máa tẹ̀ lọ pẹ̀lú mi tí o bá dìbò kaba rẹ̀ gbogbo ó dàrú ẹ̀sìn gan a ní rí ṣe bá ti fẹ́ èyí náà wò sọ látòlù káwò kí ló bá sọ látòlù káwò ẹ àìsíbò kaba lẹ̀ gbogbo àmọ̀ pé ká fi kí lórí àtúndì bá ti pẹ̀lú bàbá balẹ̀ ó dájú bí ọ̀tá wà lọ́ọ̀kan lọ ẹ̀yìn kẹ́ mọ́ ẹja o káwà kẹ́ mọ́ ẹjẹ́ kí ni ká mọ́ sínú ṣùgbọ́n lábàá pé òun ṣe pàtàkì àásìkì náà nígbà tí àìsíbò kaba lẹ̀ àlè ní kí o yẹ ká ọlọ́run wa ní fáyì sátúmọ̀ ànẹ́ntù àbí ṣẹ̀bọ́ wa pọ̀ kàbálẹ̀ o ẹ́ wá kínú sọlá ẹ wá kínú dáadáa inna sọlá sàkánà ti alàlùmọ̀mí nínú ìfàbà mọ̀tìta. ká ti dáadáa ìlàsìkò rẹ̀ ṣùgbọ́n nígbà tó lọ́n sọ̀rọ̀ sọ̀lá tó lè káwọ́ ìtọ́jú sọ yẹn. láyé mi ọlọ́run fọ̀ yín kí tú síbẹ̀rù mojú bá dé nìkan tí òsì fọ̀kàbalẹ̀ mọ́ wá ní ìjà lán áwòrán kúbánà irú sọlátù lè káwọ́ fi táwọn ìṣiyẹn ìfọ̀kànbalẹ̀ díẹ̀ díẹ̀ ti tó wà àyín ní kristu gbogbo ẹ̀kọ́ wá dàrú tí òṣìṣẹ́ ìfọ̀kànbalẹ̀ mọ́ ọ̀sá lọ́kùn ọ̀sá lọ́sì fárì káàlán ẹ̀tọ́ bá mórí lọ́nà ẹ̀bọ̀ kan pẹ̀lú eré náà lọ́nà lókè mi ọmọ ṣe o arúgbó bá náà àdúgbò tó lọ ní ọlọ́wọ́ ogun nǹkan tó yọ sálẹ̀ ẹ lọ lórí kíni lórí mọ́rúwá àbí lórí ọ̀kadà bí kẹ̀kẹ́ lọ ń gùn ọmọ kí lọ́rẹ̀ ni o jẹ̀mọ́ ẹ̀dẹ́ yìí wá dàbí bàbá fi ẹ̀dọ̀ lórí òróró ẹ pé yóò àfẹ́ ti kíni wá mẹ́rin náà ọmọ pé ní ìfọkànbalẹ̀ àníìdí ìfọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ ìsìn wa. bá a lè sin náà bọ́lá ọba sùpánù wa sàálà mo ti fẹ́ bá a ti fẹ́ yàgùdú náà ní láàyè ṣèlú náà bí ẹ̀yà bá a ti pẹ̀lú ìfọkànbalẹ̀ tó lè di ìlà ilé. jẹ̀mọ́ ẹ̀ta ní ìfọkànbalẹ̀ oníṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn afẹ́ jáde àbí afẹ́ wá kí ń yìnbọn ta ìjẹ̀mọ̀ tí mọ̀ọ́mù bá tiẹ̀ tí mọ̀ákìlù bá tiẹ̀ lọ́jú pèrò ta ni ó dá lóhùn ẹ́ torí pé ilé ìyìn ìtàn ò fara rọ fún mi ò bẹ́ẹ̀ ìfọkànbalẹ̀ ní yóò àfẹ́ẹ̀tì ẹ̀sìn náà fún ìsìláàmù sì ní ẹ̀sìn àkójọ ni bá pàdé bá jọ ríra wa ẹ̀sìn tó jẹ́ ní àkójọ kò ní tọrẹ ẹ̀sìn ẹni tó bá ń lé kíni tó bá ń bí àkójọ yẹn tó bá ń bí lọ́wọ́ ìyẹn náà ló fà bẹ́ẹ̀ pé ní ìsìláàmù nínú tí ó wá tọ́ ó wá tọ́ ẹ̀sìn wa gbogbo nǹkan tí ó wá ta mi tí ó fọkànba ìfọkànbalẹ̀ ẹ̀bẹ̀ jẹ́ ìsìláàmù ò fẹ́. a lè máa kírun ìyẹn lẹ́sìn báwa mùsùlùmí àwọn ẹ sọ pé a fẹ́ kírun o àyàn ò gbọ́dọ̀ débi ni wọn ò gbọ́dọ̀ rí wa wọn ò gbọ́dọ̀ kọjá ẹni tó bá kọjá á ti báyìí fún ẹni tí wọ́n ń ṣe yẹn gẹ́gẹ́ lálẹ́ pé tẹ́rọ́rìsì ẹ gbọ́dọ̀ kírun lásìkò kan abẹ́ jáde ẹ gbọ́dọ̀ lọ sí abẹ́ jáde àbí obìnrin gbọ́dọ̀ jáde ìsìláàmù kan ló délé àwọn tó wá ṣe irú eléyìí lè níbi àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ àwọn táàgì ìsìláàmù pé ẹ̀sìn tẹ́rọ́rì níjọ́ là ń lọ yídì táníkà yẹn mọ́ jáde níjọ́ là ń lọ jímọ̀ táníkà yẹn mọ́ ṣe kíni yẹn mọ́ jáde níjọ́ là ń fẹ́ kí táníkà yẹn mọ́ jáde torí pé ìsìláàmù ìsìláàmù òun ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ pé wàá mọ̀ ní ábùlámù kò fẹ́ tó yẹ alábòjú tó ní mọ̀mọ̀ náà àmọ̀ sáyé làlọ́ wọ́n ń sọ̀rọ̀ bí àtúnwò alábòjú aláìdá làwọn yẹn náà ẹ̀jẹ̀ káyẹn lọ mọ́sálásí ẹ̀nà ẹgbẹ́ gbé kíníkà jáde ẹ̀ gbọ́dọ̀ jáde ọlọ́run ní kò fẹ́ tó yẹ alábòjú fẹ́ẹ́ fẹ́ kọ bí àwọn tẹ́tẹ́ wa mọ́sálásí láti mọ́ wà lọ. wàfà àfi kàrọ́ bí a eré táwọn yẹn sáni pé bí mọ́sálásí ó ti ṣe kíni ó ti pa tó atẹ́sìn wa nkálukú lọ́bi tí ó fẹ́ nkálukú lọ́bi tí ó wù ú eléyìí òní ìsìláàmù tiwa àní àwọn mùsùlùmí wọn wá kéde inú rédíò àbí inú pépà kan ní látago báyìí sí báyìí káyọ̀ mọ́ ṣèkéni ọmọ jáde. bákan náà pé mùsùlùmí bá ń ṣe ẹ̀sìn bọ́lọ̀ ń ṣe ní ká ìyẹn mo ní mùsùlùmí lè mú gan mi wọ o wọn àti sọ́ọ̀fù àwùjọ àbí ọjọ́ tó bá ti rí mùsùlùmí kan tẹ́yìn bá fẹ́ sùn lóru tẹ́yìn bá wá ń lu bàndírì gbúgbúgbúgbú bóyá lè sọ fún sàtẹ́rọ́ìsì ní bíbí àti àwágò gbáyù. ṣùgbọ́n àwọn dára bí náà máa pàtẹ́wọ́ yín jáde àtẹ́wọ́ gbogbo ẹ̀ pàtẹ́wọ́ dáadáa kí kí nìkan lè bá àti nìkan. àbí láti ní sí anibaba ayò nítù sẹ́yìn anú sùlámù kò sí mùsùlámù ẹni tí sàájú rẹ̀ lóru yóò ti ní pẹ̀lú kéde pẹ̀lú fọkànbalẹ̀ oníkẹ́ tó dá nǹkan rẹ̀ sí. tó òjò tó bá dín náà tán kójọ máa ń pariwo ìsìláàmù kan ló rán wọn níyì lóòrù pé kálukú ti tààjú lè fàmílẹ̀ lẹ́l pàtàhájà bí hí náà pílátà láti tó bá dòrò rẹ̀ àmẹ́bí ti tààjú kó wọn jẹ́ náà tí làpẹ́ àtà ayé ṣìyẹ̀bọ̀ àtàkàrọ̀ fún kàmọ̀ kọ́mọ́n àbúdá ìbá ara gí náà ṣe sóòrù ẹgbẹ́ àìrórun tó lóòrù yẹn náà àìfọkànbá yẹn náà nìyẹn. bákan náà ọdún wo ní dé ọdún wo ní dé pẹ́ẹ́pẹ́ àyẹ̀wò wọn àárín onílé rè mọ́. bẹ́ẹ̀ ṣe ń lọ ní ọmọ owó rẹ̀ pẹ́ẹ́pẹ́ ní ju kẹ́bí lára ju kẹ́bí yẹn lára nínú ìsìláàmù. ẹnu mọ̀ pé ní ìsìláàmù yìí gangan òun náà ni ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀. bákan náà ìfọ̀kànbalẹ̀ yìí ó ti pàtàkì débi pé àtẹ̀gbọ́dọ̀ mọ iye rẹ̀. anábìwá Ibrahim alayhi salam nígbà tí ó bẹ̀ lọ́run ẹ̀wọ̀n tó bẹ̀lọ̀ ọ̀nà méjì lọ́wọ́ ti dárúkọ bẹ̀lọ̀ rẹ̀ nínú alukur'an tó sọ́ràtú Ibrahim àti sọ́ràtú ali sọ́ràtú ìbáfọ̀rọ̀. náà fún bàbá mi Ibrahim wo bẹ̀lọ̀ ní tó kọ́ bẹ̀lọ̀ ni pé rọ́bì jẹ́ alẹ́ hàbà baladan aminan yẹn ni sọ́ràtú ìbáfọ̀rọ̀. ọlọ́run ìlú yìí sọ ní kí n wá gbé yìí sí nílùú kọ̀ọ̀kan balẹ̀ táwa ń padà sọ́nà àwọn àdúrábù ìfọ̀kànbalẹ̀ ẹnu tó tó lè pàtàkì bẹ́ẹ̀ náà ní kátàdúrà àti ìlú kọ́lọ̀ dọ́kànbalẹ̀ ọ̀sẹ̀ ìlú yóò lè dáa mọ́ èmi ìrìn àtọ̀ sáàbù mẹ́ta jù lọ nìkan ìgbà tẹ̀lé kẹ́nu mọ́tò wọn síra ká ẹ̀mọ́ ìdílé àfà ìlú yóò lè dáa mọ́ àwọn nìkájà bẹ̀rẹ̀ àwọn àtẹ̀ la bàjẹ́ ẹni tó lọ́mí tó lè darí wàhálà àdúrà tó tó dá ó ń jọ́ nìkan bá ń sọ òde ẹni gbà àfà mi lè gbà lẹ́nu ilé ẹni kẹsẹ̀ ara ní ìlú yóò lè da wà lórí bí bandit ní wọn pọ̀ níwọ̀n náà ní òní da nítorí ọ̀sìn kan lè ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n lè tọ̀ ń búlù mọ́ àbí nígbà tó yẹ tọ̀ ń kiri nígbà yẹn tẹ̀ ẹ̀kú tó bá da lẹ́yìn fún wọn ní ah, ìtìmọ̀tò òde kí ni orí bẹ́ẹ̀ ọdún yóò lè da wọn kò da wọn náà ni. amíbi ìbúrọ́yìn tó kọ́kọ́ sọ ni ó bìjẹ́ alẹ́ àgbà baladan haminan. ọlọ́run ìlú yìí máa ṣe nílùú fọkànbalẹ̀ ẹwà máa ń tó sọ̀rọ̀ lẹ́yìn kejì ó ní wàá rùsùkù àláhù nínú ìsàmọ̀rọ̀ ọlọ́run jíjẹ mímu nǹkan gbígbìn ṣe àríṣìkì rẹ̀ fún ìlú yìí pọ̀lẹ́ àdúrà méjèèjì tó gbé àyè ti ń jáde sí àbí ẹ̀tọ́ bá dé mọ́ta òkè lọ́sọ̀ọ́ òkè lọ́sì ẹ̀wọ̀n náà ah, yẹ kí àwọn ìjà ara bí o wọ́n gbé nǹkan bọ̀dé tẹ́yìn tẹ́yìn bí òòrì jẹ yóò dé tó bá tajà tán lé yàtúbá yóò àti tó bùn lọ síbi lọ sùn nìyẹn. aago méje bá lù bá wa ní ṣọ́ọ̀bù wa ìwọ gan-an tó bá jẹ pé ìwọ kẹ ọtún sọ̀rọ̀ ọjà rẹ ìwọ gan tó lọjà ẹ̀mí rẹ ò bá lẹ. tó àwọn nǹkan àdúrà yìí gbà nígbà bá wa ní ká ní bẹ́ẹ̀ ta níbi Ibrahim ní tó kọ́kọ́ sì ìtúwájú ní amúlù ó ní ọlọ́run tẹ̀lú ìnílùú ìfọ̀kànbalẹ̀ kó tó tọrọ rí síkù ó ní àti ìfọ̀kànbalẹ̀ ti fi arídìí sí lọ adébísọ́ọ̀bù ẹlòkùn wíìdì nìyí àtìkí ti wà ṣùgbọ́n àti bísọ́ọ̀bù ọ̀nà ní òsì yìí ṣe wọ́n ti kọ́ kàmọ́ owó lọ́kẹ́ lẹ́yìn. ní àdìmọ̀ kan wáyé tún ṣe kí ni tún jáde sì kí lọ. sọ́ọ̀bù ẹ̀rẹ́ o ṣùgbọ́n bá ní ti wà lọ́nà ẹ̀ àbálágbẹ́yà wọ́n ní sọ́ọ̀bù máa ń dúró dè yín ní sọ́ọ̀bù ṣùgbọ́n bá ní ti ti wà lọ́nà tó ti mú pẹ́ẹ́sì ti ṣe ẹlẹ́ owóró jẹ́ tó tọ̀ nǹkan ọ̀nà òṣè kí ni ọ̀nà òfararọ onílọ tó jẹ́ owó jẹ ní síbò mi. ẹ mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ tó lágbára ni nígbà tó ti bọ̀wé mi wá sí síwájú pé rọ́bìdì alẹ́ àgbà baládá ní àmì náà ni ọlọ́ọ̀tẹ̀lú ìnílù ìfọ̀kànbalẹ̀ wà lọ́dúnkù aláwù nínú sàmọ̀rọ̀ ọlọ́wọ́ àti jíjẹ mọ́ àwọn nǹkan jíjẹ ìkàtọ́ ń pè báyọ̀ máa jẹ kí ní rọrùn fún wọn lórí ìmọ̀jáde lókè tí ìfọ̀kànbalẹ̀ ò bá ṣe pàtàkì ni àmẹ́bí ìbọ̀rẹ́ mi lè sọ̀rọ̀. ní oṣù àtò Ibrahim tó tó wá wà pé rọ́bì jàlẹ̀ ábàlì bàlàdà ámìnà ni ọlọ́run ṣèlú yìí nílùú ìfọ̀kànbalẹ̀. wàjìnnúbùdì wá gbé mi bàbá níyà àtàwọn àrọ́mọdọ́mọ mi pé àjìnà sí anábùdà àfúnàm anábùdà àfúnàm níbi ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ṣe bọ́ ìmọ̀ tó ń sáà innahunna abdulagna kẹsíra mi nàn náà ìmọ̀ ọ̀sẹ̀ bọ̀ ilé náà ọ̀pọ̀lọpọ̀ yẹn nù gbogbo nǹkan mi tó máa kọ́ntribútì sí òfin balẹ̀ kí èsì òun náà nù kí ẹ máa balẹ̀ jẹ́ kí ẹ máa tẹ̀lọ́ fún mi pé ní ìfọkànbalẹ̀ tó ṣe pàtàkì ni tó ṣe pàtàkì ni àlébi bọ́lá ìfi tọrọ ẹ̀ ńlára pàtàkì ẹ̀ òun náà ni pé ọlọ́run fi ìlú mọ́tà ìlú ìfọkànbalẹ̀ fúra ọlọ́ni. لا أقسم بهذا البلد فعفوا سورة الصين وطول السنين وهذا البلد العظيم ọlọ́run búra pẹ̀lú ìlú ìbàdàn tọ́lọ́run bá ti fi nǹkan búra nǹkan yẹn dégé ní tó pàtàkì agbé ìfọ̀kànbalẹ̀ tó pàtàkì fún àwa náà ká ṣiṣẹ́ tọ́ ni kí ẹ bá lè sọ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin rojú kani al-amnu dín nínú ẹ̀sìn wa kálí tẹ̀sí bó ti wà. àwọn nǹkan tẹ́lẹ̀ mi ẹjọ́ jìrẹ́ òde bá ń jọ́jì àwọn ìlú mi wọ́n dà ìlú kan ní Europe ó da ní títí wa ń bẹ̀ àbí ṣé títí wa ní ìlú mi tó tán ọ̀hún ìlọ́sàn-án lè lóru àbí bọ̀dù mùsùlùmí máa ń fojú ńlá ńlá wẹ̀sẹ̀ aléwò dúdú ayé sí ẹ̀fọ́ àná gbádùn lọ́nà kan ẹ́ mọ́bìrì tó dá láàpọ̀ ọkọ̀ ọgbọ́n náà gbọ́ yọ mọ́sálásí lọ kírun ní China láwọn àyè kan wọ́n lè fọkàn balẹ̀ tó ní bísíẹ̀sì ẹ̀ o àbọ̀ ìlú kan ní yúróòpù lọ kírun nígbà tí ìbá ní fọkàn balẹ̀ ń rọ ẹ̀sìn mi sí ilé tẹ̀sí bó ti wù mí òsì fọkàn balẹ̀ náà nìyẹn àwa wo jíjẹ múmu nìkan àánú òpè bẹ́ẹ̀ ni àwa lè nú ẹni lè wọ́n níwà níbi nìkan àwọn ọmọ ìta ti dá wa lálẹ́ bọ́ lọ́rọ̀ ẹ̀sìn á ti ń gbádùn lọ́nà tó àwọn ìlú ń gbádùn lọ́rọ̀ ayé ṣùgbọ́n tó bá ti fẹ́ẹ́ tètè wàhálà dé ọ̀dìbọ̀dọ̀ ìwà ní mo kẹwàá lọ́wọ́ ẹ̀sẹ̀ ajẹ́ pé ìlú yẹn náà kò sí kí ni ó ní mo kẹwàá lẹ́ni bọ̀tí yóò fi wo ni ah, ó dà lọ ìmúná lọ. àbí lọ ìmúná lọ kí ní kan ọ̀nà wọn dá irú wọn wá ń kọ́ mo ní ti kírun ìyẹn kan ní ìyẹn kan ní òsì ìmọ̀ sí fẹ́ nìkan tó lọ júmọ̀ ládùúgbò mi àgbọ̀dọ̀ tó yẹ kó jẹ́ priority wa ni. Báwo àwọn fọkànbalẹ̀ láwùjọ wa nínú nǹkan tó yẹ ká kọ́ máa sọ òun náà nìyẹn. Àwọn ìlú mi lè wọn gbádùn lọ́rọ̀ ayé ṣùgbọ́n tó yàn fọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àfi àyè bẹ́ẹ̀ ẹ̀sìn. Wọ́n bá gbẹ́sìn wà àwùjọ ọ̀rẹ́ ògbé. Ayé pé ẹ̀sìn rẹ̀ ò légé ni kò ní fọkànbalẹ̀. Arákùnrin mọ́ ìlú wa dẹ̀ nìyẹn kápítà wa nìyẹn tí ògbọ́n gbọ́dọ̀ wé tiẹ̀. Gbogbo ìyókù tá a bá rí láyé dé èmi ni o. Ọ̀rọ̀ àbí kan ọ̀rẹ́ tètè, wọ́n gbọ́dọ̀ ọmọ lágbájá ni ó ti lọ ìlú kan kí wọ́n dárúkọ ọdún kankan àyàn mọ̀ká ọmọ rẹ ti torí rẹ̀ abálábáyá níbi ẹ̀ka balẹ̀ ìgbẹ́ ẹ̀mọ́ ìbínú àbálábáyá ọdún òjò òjò tí ó mọ̀ rí òkú bẹ́ẹ̀. títí bí tẹ́tí ní èso lè rí ti ń bẹ́ẹ̀ tí ò bá rí ti ń bẹ́ẹ̀ ìlú yẹn ní òde kíni kò ní fọkànbalẹ̀ kò ní amúlù tí ní ẹ̀sìn rẹ̀ wà sí kíọ̀. ẹ̀sìn rẹ̀ òde kíni wà sí kíọ̀ fún amùsùlùmí ẹ̀ka fojú sí tẹ̀ wò nǹkan inú pé bọ́rọ̀ wà yín náà bí ìlú wà yín náà dé ibo sẹ́nu rákòrá kò sí kékeré kò sí nàìjíríà yìí wọ́n ó da ọlọ́kọ sí ẹ̀mọ́ ìlú mi ọ̀hún pé nàìjíríà tó ń gbádùn níbi ìbá ìlànà wà sí ìta yìí fúnra ilẹ̀ lárúbá mi àwọn ìlú tó wà ọkọ̀ wo orun tó sọ àbí ọmọ sọ kú sọ wọn wà fún láìsẹ̀nsì láìsẹ̀nsì wà ní mo lọ lọ́gbẹ́ èrò sáàpù lágbáyà ti gbà sí láìsẹ̀nsì kọ́ ọdún kan tó yẹ wò wọ́n wo ohun tó sọ ṣé ń bá ti sáà fẹ́ kọ́ ọ sọ mú kọ́ ọ tún lè sọ̀rọ̀ bó ti wẹ́ ní táwọn àwùjọ míì tó bá bá fún ẹ tó rí inú ẹ̀sùn tí ò bá bá fún ẹ títí ẹ̀ àti pé pé ìtọ́ ń lò gan wọn ìjọ ló pé fẹ́ ṣe kí ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. tó ká mọ̀rọ̀ gbogbo aburú nílùú ẹ̀dá ọ̀lẹ́ ìgbọ́dà kò sí tìbí ẹ̀yà ó ti wà o. àwọn alájọ wájú ta yìí ọwọ́ ta lẹ ti gbàwé ṣe àbá abdulhamid kátó ti ṣe àṣírí. ara amúlù kẹnu amúlù yìí ni ẹ lè tẹ̀sí bákan náà tí ẹ bá lórí ọgbọ́dọ̀ sọ tọba tọwọ́ ju ẹ̀yìn ọlọ́ba sọ́hánà wa tààlà kò sàánù wa. bákan náà ní àlẹ́ amúlò ìjìnlẹ̀ sábà ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ gbogbo àwùjọ wọ́n fọ̀kànbalẹ̀ sí ìbí náà fọ̀kànbalẹ̀ sí ẹ̀ ẹ̀mí ló fọ̀kànbalẹ̀ sára wọn. ibi tí Islam fẹ́ ká fọ̀kànbalẹ̀ sára dé àdébí ni wàláì là yúmin wàláì là yúmin wàláì là yúmin àdébí sọ ọ̀rọ̀ ilé ẹ̀mẹ́ta ó sì ti búra tuntun. Ah, àbá wọn béèrè pé mọ ìyá àrò tó lọ wá ilé òjíṣẹ́ Ọlọ́run tálẹ nítorí ẹsẹ tó lè gbóra báyìí àbẹbí ni ẹlẹbi ìlà àyà mọnù járùrù bàwà ikàn ẹni tí aládùúgbò Yorùbá lè fọkàn balẹ̀ sí níbi àbúrò ọwẹ. Ah, lágbájá má bàa dàn kí wo sẹ́ni ó yẹ kẹ́lẹ́ fọkàn balẹ̀ tó wá ní ìgbà àgbọ̀ ìkéde mùsùlùmí ẹgbẹ́ àdìkẹ́ náà sọ àti bọ́ọ̀gì bẹ̀sẹ̀ tó wà ní àdúgbò wa àti mùsùlùmí ẹgbẹ́ lè fọkàn balẹ̀ tó wá ní àfọkànbalẹ̀ sí wa ẹgbẹ́ amúnulè mọ́ ìsìlámù pèpè sí ṣé láwùjọ o káfọkànbalẹ̀ sí rárá wa kámẹ́jà aláburú láwùjọ kámẹ́jà ọmọ èèyàn wọ̀nyí tó gbé wàhálà rẹ̀ dé gbogbo èèyàn mọ̀ ń sá fún ni àti kan rí ẹlẹ́gbẹ̀ẹ́ pé ẹ mọ̀ bí mo ṣe rẹ̀ kó dàbí kò yí ẹ mọ̀ tó mọ́ o aláìdá ni o ẹ má bá pa nǹkan pọ̀ o irú bẹ́ẹ̀ ìsìlámù fẹ́ ó yẹ káwọn aládùúgbò lápèjúwe ètò ọgbọ́n ọmọ ya fẹ́ ń gbé tíríìtì yìí látọ̀ tó tó sì wọ́n máa ń rò pé alágbájá ah, kéle mọ́ sí ààyè ah, dáadáa ni èèyàn dáadáa ni èèyàn dáadáa ni òjò bá ti dé mùsùlùmí yẹn ní fa wàhálà ládùúgbò tí ò jẹ́ kádùúgbò yẹn sí ní ìsìláàmù kan ní ìsìláàmù kò tó dédé sí. tó pé ìsìláàmù ní aládùúgbò ní pọ̀ balẹ̀ fún yẹn kódà ànábì ní mọ́ ní jìnnà sírú ẹni tí ọ̀nà bá fọkàn balẹ̀ sí ládùúgbò tí bá ń gbé kó wà ní ọmọ ẹ̀sọ́ ẹ̀sọ́ bá ti wèrè yóò àgbé kánkó àwọn ọmọ rẹ̀ wọlé máa bọ́ owó títún bẹ̀rẹ̀ o tó bá bò bẹ́ẹ̀. tí gbogbo nǹkan máa lọ létò létò òun náà ni Islam wa tí ó pèpè sí alámúnà ìṣìmáì Islam ó pèpè sí. bákan náà nítorí ṣe pẹ̀lú àlèkìtọ́lì níbi ọ̀rọ̀ okòwò wa tí fọkànbalẹ̀ wà ń bẹ́ẹ̀ torí pé nínú tí fọkànbalẹ̀ máa ń bí wá nìyí àwọn nǹkan títà síra yóò máa lọ létòlétò jẹ̀mọ́ ẹni tó dáko tí ń bẹ̀rù ọmọ wọn làkàn sọ pé àwọn olè lọ lẹ́mọ̀ ọba ń dáko lọ́wọ́ ẹ̀ka bí ẹ látẹ̀yìn ni ọba lẹ́wà ò ní wọn ẹ̀wọ̀ tí wá ní wọn ẹni tí ń gbin ẹ̀wà àwọn bá ti ti ṣe kí ni wọ́n ti ní bẹ́ẹ̀. ọlọ́ni àwọn làm wáyé sà nínú sọ́ọ̀tù kọ́fọ̀tù yújúbà ilé ìsàmọ̀rọ̀ àyà tó tẹ̀lé tó fi wájú àyà yújúbà ilé ìsàmọ̀rọ̀ tó lè ṣe yìí àwọn lámúyàrá anájà ń ná ẹran mi létí àyà ọlọ́wà fana wàtàlá ní ẹran tí pé ẹ̀yìn ara wọn kàá jẹ́ kẹ́yìn ọ̀kan ti yé balẹ̀ ní ń jí àwọn èèyàn dé ní ẹgbẹ̀gbẹ̀ ní bẹ́ẹ̀ ọkàn balẹ̀ pé yújúbà ilé ìsàmọ̀rọ̀ tó lè ṣe yìí wá ń kó nǹkan wá lẹ́yìn tẹ́ ẹ̀ ṣe kí ni ṣe ń jẹ túmọ̀ pé nǹkan bá jẹ fáàmù náà tí fọkànbalẹ̀ bá wà ní òṣèkí ni ní òdòdó wa o. tí o bá tún fọkànbalẹ̀ láì gbogbo nǹkan dàbí. àìní fọkànbalẹ̀ ń gbà mí ọlọ́run fi ṣàdéhùn fún wa tó gbé káwọ́sì bẹ̀rù gbójú wa ọlọ́run wa lànà bùrù wa nàkùn bí ṣe yí mi nàlẹ́ káwọ́sì àbí àdúgbò nínú tọ́lọ́run fi lè ṣàdéhùn fún àyẹ̀ ní pé àdúrà ní lọ bí dé tá ń bọ̀ ìyá tó dáa ìmí rẹ̀ ní mo sábà bí ẹ̀ ẹ wá kọ̀ọ̀rọ̀ lápára ọ̀ àbí. ṣé àfáwá tẹnu bẹ́ẹ̀ ṣe àlá ọ lẹ́tọ̀ máa wà ní arákùnrin ò àbọ̀ lẹ́tọ̀kẹ̀. ibi tẹ́ kálukú bàbá ìrẹ́ jòkó ní mi àbá àlàkàtà àjọ jáde púpọ̀ ni o kòtẹ́ mọ́tò mọ́ mi o. ẹgbẹ́ kò sí wọ́n kaba ìrẹ́nu. sábà ti ń bí ẹ̀mejì báyìí kó àwọn ẹ̀fọ́ afá ìrọ̀ àdìmọ̀ jòkó ti mọ́ o. ọmọ kò ni. ẹ kálukú wá ń sá ìfẹ́ láàárọ̀ ọmọ èdè àdúrà ní pàdé mọ́sálásí dá àkọ́kọ́ pàdé ńgbà kan ìgbà láti pàdé ẹ mọ́ fara kanra. àdúrà ní fara kanra tó ń lu àtúndà ẹni tó jáde tó tà tí ó tà nígbà tí ẹ ń jáde àdúgbò kan wà ní kí ẹ tó jáde àwa jáde mọ́ ẹni tó tó fún òjì ẹ̀ lásìkò òjì ẹ̀ jáfẹ́ ndì mọ̀mọ́ ìjọ kí èso sẹ́ndì tó pé kí èrì bíi sẹ́ndì lọ sí. nígbà tí kálukú ò jáde gbogbo sísẹ́ẹ̀mù olúkẹ́ ó dé kí ni ó dàrú ìjẹrù bójónu wọ́n bá ti wá jí láàárọ̀ pé kíní kan àwọn kan tún ó tún àfẹ́ẹ̀tì àwọn èyí báyìí nílùú báyìí ọ̀gẹ̀ wọ́n bá wúkọ́ jù wọ́n bó nìwọ̀n bẹ̀rù ara rẹ̀ pé ṣé kì ní òde gidi yóò ti mú mi. kò sí fọkànbalẹ̀ mọ́ láwùjọ ń balẹ̀ irú tó jọ bẹ́ẹ̀ èyí tá a náà lè kírètì láàrin ara wa ẹ̀rọ gba ẹ̀ńsà àbí ìkàlùkù lè jáde wọn. ìyẹn ni ẹnu ọ̀fẹ́ ìsìláàmù fẹ́ tí omi àlàáfíà ìsìláàmù ń ta gbogbo ojú bá nídìí sí kẹfẹ́ protest ni apájọgbọ́n ni ìsìláàmù ìsìláàmù fẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn mùsùlùmí bá ń takò protest láàrin ó yẹ ẹ máa lọ kan rú. kò ní jẹ́ kí àlàáfíà ó wà láwùjọ wa mọ́. kò jẹ́ Láká ìwà yìí náà gbọ́dọ̀ ti kí ọ̀hún fọ́ lọ́wọ́. Wọ́n tó ń sọ̀rọ̀ láti wà kó dájú ní gbé nìkan. Àwọn tó ń dọpọlọ aláàmú náà wà. Ẹlòmí ìròrí kírò rí ní jù fáwùjọ. Látara orí social media ni, látara ìkànnì ìdí ń sọ ni. Ìròrí burúkú ní jù fáwùjọ. Yóò dà lákàrún àwọn èèyàn rú. Yóò ní ká ní fọkàbalẹ̀ mọ́. Nínú àwọn tó ń dàwùjọ rú lọ́mọ Yahoo wà àbíbẹ̀ kọ́ ni irú ẹni àwọn ṣéèkù wa àdùtù àbúrò Ibrahim náà sọ bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn àbí owó rẹ̀ kò sì kí ọ̀ o lè sí à ń pe géètì fún fún àjálé ní àmọ̀tẹ́lẹ̀ tó ló bá gbówó rẹ̀ yóò ọ̀rọ̀ ìwọ ló ti wàhálà kó tó gbé ìsí inú yàrá rẹ̀ ló dùn kò sí owó rẹ̀ ló wá bá ẹ́ tó mọ̀ gba ibi sórí ibi ń jẹ́ owó ẹ ó sì dúró lè yí tí wọ́n jáde tó ń jálẹ̀kùn ìsìláàmù fi dé gbogbo òbí alẹ̀ fáwọn tó bá ń ṣerú nǹkan báyìí wàsáàrì kò wàsáàrì kan ọlọ́run bá ní ẹni tó jalè lọ́kùnrin wàsáàrì kan àbóbìnrin obìnrin náà jalè o fásitọ́rù àìdíyàwó mọ̀ ẹ tí ọwọ́ tó ti jalè yẹn. nàkàlán jàzá amínà jàzá ìmọ̀ kásábà eléyìí ní ẹ̀sán ìyá tí wọ́n jẹ nàkàlán mínà wà nàkàlà nínú ńlá yóò ti máa jẹ́ yàrá tọ̀dọ̀ ọlọ́run ọba wa gbogbo ogun tí wọ́n ti máa da àwùjọ nígbà ìsìlámù ń fẹ́ ìsìlámù ń fẹ́ nínú àwọn tí wọ́n wá ń jẹ́ olùdàwùjọ́rú wọ́n bá ṣe lọ́wọ́ ara wọn owó wọn náà ti ṣe kìlì pé islam ló kù tìjú kí tó wá ń rú ẹlòmíì lójú ẹrẹ lómi lébi bóyá náà tí bóyá ti ṣe islam rí àbó lọ ka quran english àbí ti yorùbá àbí tètè tó wò ó ka nígbà wọn pé islam ní ẹja ẹja kọ́ọ̀tìlú kọ́ọ̀tìlú kọ́ọ̀tìlú à ẹjagun ẹjagun ẹjagun ẹdínlẹ́bí yìí ṣe tẹ́rọ́lì. bẹ́ẹ̀ dẹ̀ ni ṣé ogun jíjẹ́ òyàtọ̀ sógun olófin tánà ń bá jagun. bí wọ́n bá ti dàrú ẹ̀rẹ̀ tó wà múùsì ẹlòmíín wà múùsì ó jọ́ tìbí ni wọ́n fi ń wo nǹkan tiẹ̀ kò ní sàbòsí. ìkan náà kọrin ó jáde jọ pé ẹ̀yin ọmọ ẹ̀yà àwọn ẹbí mi ó ní ẹ pápápá tẹ́lẹ̀ sọ yìí ó kó wá sọ bí tó wà nínú ilé náà pé pa pa tẹ́lẹ̀ tó dé báyìí kékeré náà mùsùlùmí náà wá mú àyè yẹn kán ní tẹ́rọ́rìsì ni àwọn náà tó ẹgbẹ́ ká protẹ́ẹ̀tì ńtọ́lọ̀ ń fún ni náà kan fẹ́ bàjẹ́ ni àbá fẹ́ kí ìka ẹbìdì múlẹ̀ ìní ò sákẹ́tì ìní tẹ́rọ́rìsì tó sì yóò fi tẹ́tì gbélẹ̀ fún gbogbo èèyàn ló ní yẹn àyíbẹ̀ẹ̀kọ́ lẹ́yìn àyíbẹ̀ẹ̀kọ́ gbogbo àmì dàúdù ló fajá lù ó gbà lẹ́yìn ọmọ ogun sọ̀ọ́lù nígbà wọn. ọlọ́run bá débi musa lábẹ́ ẹ lọ jagun kẹwọ́ ọdún sọ̀rọ̀ bá nítorí ìfi takùn rúpẹ́ lọ́wọ́ ibi agbó àtàwọn ọ̀pùkà ìrẹ́ musa ìwà tọ́lọ́ ọba rẹ tó rẹ lọ jagun iná àwọn náà fàkọ́ọ̀tìlà ìwà tọ́lọ́ ẹ lọ jagun iná àwọn náà kọ ìlú ìdíkà ó dùn sí ní àlọ́mọ́. kí ni ọlọ́run ní kí musa náà ṣe ń lófin tẹ̀sí inú o ó yẹ kí ọkùnrin yóò àfẹ́jú wọn tẹ̀lé wọn lébi wọn tẹ ẹlọjà báyìí ó wà ní tiwọn náà lẹ́yìn náà ní láàfin ayé náà a báyẹn náà wọ́n jà ní ìtàn wa ń jà bí kí náà ń jà bí torí pé wọ́n fẹ́ dágbára láyé ìsìláàmù òòrùn òdòdó fẹ́ tẹ́ dẹrú bí kí ni ẹ̀sìn ọlọ́run àbẹ́ tó bá gbé jà wá lọ́pọ̀ kò sí yẹn àlàáfíà ní ìsìláàmù ká láyé ní ha mọ́ọ̀hù ánilẹ́bí lára mi kọ́ bí ló kù di ọdún òkọ̀ fún kẹ́ báwọn ṣe tán bá ń jà nínú ẹ̀sìn màlámù yùkùrìyùkùn mi bìyà rìkùn tí wọ́n lè yín lè yín ẹ́ ilé yìí ní ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn ẹ̀ṣẹ̀ èdè mùsùlùmí nìyẹn o ilé yìí ẹ̀ṣẹ̀ dáadáa bá wọn lò. lọ́ha ẹ̀sìn ọlọ́run nífẹ̀ẹ́ kéèyàn dídí. Islam gbé kalẹ̀ onílé ìyẹn ló kọ́ nígbà táwọn ìfẹ́ bẹ̀rẹ̀ jàgídíjàgẹ nínú àwa mùsùlùmí alhamdulilayi àwọn alùpùpù náà ojú déédé làwọn tó wọ̀ kan àwọn alùpùpù náà kọ́ gbógun tiwọn jù àbí ní àwọn Boko Haram àtẹ́fẹ́domi àlàáfíà àwùjọ rú alùpùpù ó takò wọn ẹni tó wà ní àbá Boko Haram ní ẹjọ wà ń sọ̀bù ẹjọ wà lọ́fíìsì fún ọgbà káwọn ọmọ báyọ̀ wà lọ́fíìsì fún mẹ́tì pẹ́ dànù ẹjọ àwọn ẹsẹ̀ déédéé oníbẹ̀ wa lọ́mọdé kó mọ̀ ti fẹ́ dànù kó mọ̀ ti fàyè dáa tiẹ̀ ìlànà òfin ìsìláàmù ẹ̀sìn déédéé ni babadá nìkan tó ṣàì dáa àbí lórúkọ ìsìláàmù ìsìláàmù kọ́ lọ́wọ́ báwí sẹ́yìn ẹni tí ò bá mọ nǹkan kó lọ wádìí ń pa rẹ̀ tó àìdá táwárí báyìí yẹn ń ṣe yìí ṣé mùsùlùmí nìkan ni wọ́n ṣàì dáa ni ẹlòmíì wọ́n ṣàì dáa wọ́n bẹ̀ ẹlẹ́bọ̀ ń bẹ̀ níjọ́ náà ló fẹ́ ẹ̀sìn ẹlẹ́bọ̀ ni báńdíìtì àbí ẹlòmítà ìdáhùn àkàndọ̀ òkọ ni ló pọ̀ jù nínú wọn nítorí ní ní àwọn àwọn èèyàn gbé jáde pé ẹ̀sìn kan ní ẹ̀sìn kí ni ẹ̀sìn bá ń di ìsìláàmù yìí nìkan náà ni. lẹ́yìn náà haribun ìlànà ìyàtọ̀ wa wà á ń jà wá lógun tó àwọn àwọn mídíà tí ìjọba tẹlẹ̀ wọ́n ti mọ ibi tó ti wá àtọ́ ìmọ̀ ibi tó ti wá kí náà kọ́ ọ́ ti di àwọn islamic group àwọn ọmọ bá ti mọ islamic group ẹ̀sàlẹ̀ ti lébẹ̀lì ẹ̀ báyọ̀ máa fojú ká ìsìláàmù ah, yìí o ẹ̀sìn fàyẹ̀fàyẹ̀ ní ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀mù bẹ́ẹ̀ ni ìṣe òrí bẹ́ẹ̀. náà èmi àti wọn náà gẹ́gẹ́ bí ìsìláàmù ti wá gbé kalẹ̀ káwa náà ti ṣe tọ ìlàlàáfíà láwùjọ. àjẹbá làáfíà láwùjọ bó la pàṣí ti ọ̀sálàmù àlàáfíà yìí bá fi rinlẹ̀ bó la ṣe alákọ̀ọ́kọ́ náà ní ká máa bẹ lọ́wọ́ tẹ́bá níbi Ibrahim náà ti bẹ́ ọlọ́run fàlàbí àti ìlú wa wọ́n ní mọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ ìlú yóò lè dámọ́ àdẹ́bí ọlọ́run ọbẹ̀ lọ́run ni bákan náà nínú rẹ̀ ní tàwọ̀ṣẹ́dì ńlá kéèyàn ní tàwọ̀ṣẹ́dì tí ìwà ti ní tàwọ̀ṣẹ́dì àwùjọ yóò ní fararọ̀ ìlú tí ò bá ti sí ìmọ́lọ̀lẹ́ ọ̀kan bẹ́ àwùjọ ní fararọ̀ àbí tọ́ọ̀ bá rí ẹlẹ́bọ̀ tó rú ọ̀rí lọ́sàn. Eh? Torí pé nínú àdúrà Nẹ́bí Ibrahim ó ní ìnàrún náà ìmọ̀ ẹ̀tẹ́bọ̀ yìí àdúrà ní kẹfí ìrọ̀mìnà náà tí ó lọ́pọ̀lọpọ̀ yẹn nù. Sábà mọ́lọ lẹ́yọ̀ kan, ara ètò tàwọn ìdí ni pé ìfọ̀kànbalẹ̀ máa wà fún wa. Ọlọ́ni àlẹ́dínà ámọ́nù, àtọ́bọ̀ lọ́wọ́ wa gbọ́, wàlàmúyẹ́lì bìtú ìmọ̀ náà ń fi bólúbì tí wọ́n wá dé gúlúmù náà tàbí kẹsàn-án ẹ̀gbọ́n ṣé èrè pé ìdájí ẹni tó lọ bá lé dégí ni lọ gbé nǹkan bí orí ṣé pọ́lọ́ nìkan náà ń sìn ọlọ́ni òdá ìkàlá òun àwọn àwọn náà bẹ nínú ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ tí ò nínú ọ̀rẹ́ lòdì ìtàwé ìdí tí ò ní o olálà ọtí ló ń pa adìẹ síbi kan àbí olálà ọtí ló ń ra oúnjẹ oúnjẹ mọ́ra àwa lọ́kàn rẹ̀ ó balẹ̀ ìwọ náà rẹ̀ ọ̀rìn rẹ̀ kọ̀ọ̀kan balẹ̀. olówó jẹ́ olórogún orogún ìyá rẹ̀ ní í ṣe ọlọ́ọ̀lẹ́ fi mọ́dà àdìkẹ̀. sọrí ìwé tó lò ó ta tó lò náà ni ó mọ jẹ́rù bẹ́ẹ̀. ọlọ́run sànúlìkì tí kùlù bí lẹ́dínà káfàrò rọ́ọ̀bà bímọ aṣọ̀rọ̀kù bìlá wọn làwọn ìrẹsì bíi ìfìsọ̀nà ọlọ́run á fi rọ́ọ̀bù ìbẹ̀rù pé dó òní tí kò kábàlẹ̀ nínú bébí ayé tó yẹ pé ní wọ́n ń ṣẹbọ nítorí wípé ní wọ́n ń ṣẹbọ sọ́lọ́wọ́ ọba ìyẹn ló bá dé pé wọ́n tọ́ ní sàrò ìdí tó ń dẹ̀rù bẹ́ẹ̀ lómi lókè wọn fìrì lọ́dọ̀ tiẹ̀ ni wọ́n bá kàn fìrì bẹ́ẹ̀ ni ìtọ́lómi ká lókè tó ti rìnrìn Ìbàdàn nínú Èkó yìí yóò tẹ̀lé tí wọ́n tẹ̀ ní kakú kẹ̀kẹ́ á ní kí ló yẹ tẹ́ńdà wẹ́rẹ́ hù mo lálà lórí rẹ̀ kí wọ́n á ní mo lálà tí mo jẹun àhà èmi lálà jọ òkè kúrò àwọn tó jẹun tó mo retí ni wọ́n á dákẹ́ ẹni yóò mọ lálàbí ara rẹ̀ káàkiri ọkàn rẹ̀ mọ́ yóò mọ káyà sókè ẹ bá sọ pé tí ó tẹ̀yìn kò ní gbà lórí ní àhẹ ìmáyé ní àfà ayé burúkú bá ń lọ ayé ní kí ní rí lára tó ń tiẹ́ gàrí náà lọ kí ní bẹ́ẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ tó tí ti ìjọ kan o àwùjọ tó bá ti ìjọ kan wọ́n bá tún gbé náà nǹkan pàbó náà ní ìjà tó. kálífà òfin ńlá kámọ náà lẹ́yọ ọ̀kan tó tó ọkàn owó fi palẹ̀ ẹ̀rí láì fọkàn balẹ̀ báyà àmọ́ náà lọ́yọ̀ kan oríṣiríṣi ìgbésí àyè mọ̀ sí ìtọ́nù wa mọ̀ lò wọ́n àbí ẹ̀wọ̀n àbá àtọ́nà mọ̀ ń ṣe ìtàn ní nípa òjì yẹn ẹni pé agbórí yẹn lọ́wọ́ eléyìí wọ́n ti fi níkan lọ́wọ́ eléyìí. ìjọba táyẹn bá fọkàn balẹ̀ ní gbogbo àlórí tàwọn à ní bẹ̀rù fẹ́ni kó gbé yẹn pamọ́ ló wàá di òye à kí ló fẹ́ dìde ìka lásán ń wẹ̀ tó tó bá gé kaayè àti ìkan náà rẹ̀ gẹ́gẹ́ tí ò ní kó ń gbé tí èdè mọ́là gé ìkan náà gbọdọ̀ gé ìkan náà lẹ́yìn rẹ̀ kájọ kẹ́yìn òde ta èrè pé ká gé gé orí ọdún ò bá sí ta ìdìdè tó lè lọ́gbẹ́ kò sí tọ́kì lè kó lọ bí wá orí yẹn gan náà kú ọṣẹ mọ́ owó nìyẹn tí wọ́n ti ta ìdìdè tó ní sí ìhàn lẹ́yìn. tó èyàn gbọdọ̀ ta ọjà àdúgbò tí ẹ bá ti sako tọ́lọ̀ kò ní í tó kàbà rẹ̀ lórí rẹ̀ ọlọ́ni wà dọ́rọ̀ bọ̀ mọ́ ọmọ kala ni ọlọ́run sàkójúwe fún yín kọ́rí yàtà ni ìlú kan àmínátà ni kánẹ́tì àmínátà ni ìlú tó fọkàn balẹ̀ mùsùlùmí ìnàtà ni àti ìdìbò àrọ́gádán ìkú lè mọ̀ káàní sáré bìkì wá lọ́sọ̀ olókì oúnjẹ wọn mu ìmọ̀ fàkàfàrà ti di alẹ́hùnmí ńlá nígbà tó ti kékeré tọ́lọ́ àbákọ̀ àlọ́ lọ́wọ́ ìbáfà ọlọ́wọ́ mú aṣọ ó bọ̀ wọ́n léwu ebi àtà ìfọkànbalẹ̀ àjẹmọ́ dé bá wòlú wa ẹgẹ ìgbọ́n wa ẹgbẹ́ tí èsì pé sáwà náà fọwọ́ fà torí ẹ̀mọ̀ ọgbọ́n bàbá wa náà ní à ah, nàìjíríà ń gbà ń fà àgbóyé ẹlẹ́tọ́ kìíní kan kódà wọn lẹ́yìn kẹ́lẹ́ ní pé ọkàwé tán ní UK abamẹ́ríkà pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ di pé dúró ọ̀nà òdúkẹ́ oh, iṣẹ́ tí dúró díẹ̀ nílùú ìpẹ̀lú mọ́tò ẹ̀yìn tálùkù máa mú mílíkì yóò lè ó yẹ pé tọ́lọ̀ sọ pé fàkàfàrà tí ìyá ni ó mi là orí ọlọ́run àmọ́ fàgbà àwọ̀ ìbáfà jòrò wọ̀lẹ́kọ̀ọ́ wàlẹ́ ìyá méjèèjì à ń jẹ́ sí àlùjòrò èdè àtikẹ́ni àti káwò ìbẹ̀rù àmì ẹni tí ò lọlé ọdún lọ́dún yìí àti báńkì lọ́dún yìí ó lọ gbé ni wọ́n á ti pé ní òun àti bàbá rẹ̀ wúra wọn lọ́kàn bàbá tó ń sọ pé ọkùnrin àjàdí láti mú wa lọ́dún yìí o ká tún wọn pera wa bá láti ríra wa pè kí ló bá ẹ́ àkọ́wá níbi ẹ̀ẹ̀kan àwọn kan wà pé iṣẹ́ ìsọ yorùbá kan gbádùn kò sí jù fáwọn ẹni tó di òpá nàìjíríà ní jẹ dáadáa hàn sí ìjà kó kàn mọ́ ẹ̀rí sí ìjà gbogbo ìlú ìlú. lágbo mẹ́fà gan kó mọ̀ ní security ṣe kọmíṣẹ́nà kínní kan sẹ́nitọ́ kínní kan òun ló ní lọ́lá láti wí yẹn tó dẹ̀ wọ́n fẹ́ lọ ra kínní ní rẹ́dò ní kàlẹ́ńdẹ̀ o. ẹ tí ò bá fọ́ọ̀lù sí ní jù yóò fọ́ọ̀lù sí kínní káwọ ẹwà ara wà méjèèjì ni káwọ fún yẹn kẹ jura wọn lọ ni àwa nílé rẹ lágbo àbúrárá ìwé lọ́nà akínẹ́ rẹ má nílé fẹsẹ̀ fún mi lẹ́gbàá kẹ́ńdù rẹ yẹn lẹ́yìn lẹ́yìn tẹ́tì mi ó yọ ní five hundred naira lápò ìwọ́n ti lè fara mọ́ káwọ fún díẹ̀ àwọn kan wọ̀n bí wọn dá fún dàbà àti ẹ̀fọ́ má bá pàdé wọn ní jẹun láàrin ara wọn níbi tọ́ka wọn wọ subhanallah àwọn ìlú mìíràn lè mọ èyí tó bọ̀ tí wọ́n ní amúlò sàtàrà ń sudan amadana fúlọ́ọ̀rù kan tó máa nípa bó olówó tó gbé kalẹ̀ ẹ kàn wọ́n tọ́ ọbọ̀ náà ní ẹ tẹ̀ ní dàmọ̀ láàrin kí ni láàrin yẹn ẹ ní dàmọ̀ ẹ tó bá rọ́jú sí dáadáa bá ń ní àwùjọ tó ẹ nírò kò sí ní báyìí jẹ́ tó ẹ bá rí lórí ẹrù dé kí ni ẹrù ń bá tó kúfúrú ìmọ̀ tako orí ọlọ́run máa jẹ́ kí ọlọ́run ká orin méjì dínkù fún yẹn orin ìfọkànbalẹ̀ àti orin jíjẹ jíjẹ mímu eré náà ó dọwọ́ kálukú wa kí á gbìyànjú káwa náà wọn sáré bí ìfọkànbalẹ̀ ló ṣe wà láàrin ara wa àlàáfíà kódà àwọn nǹkan mìíràn máa fojú di ti máa ń fa àlàáfíà ni àdébàgbà sọlá ó ní láńtẹ́rì kúlò ìjánà láńtẹ́rì kúlò ìjánà ẹ̀ ní wàlùjánà àtúntà àti òmìnú títẹ̀ ti ẹgbẹ́ ẹni èdè ni tí o ti mú mi tí o gbàgbọ́ kò lè wà lùjẹ́ náà tàbí ẹ̀ kò lè wà lùjẹ́ náà wọ́n kò jẹ́ra rẹ̀ yà kó pàtẹ́wọ́ ká bẹ̀ wọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò lè wà lùjẹ́ náà. wọ́n la tún minnu hàtàtà ààbù tí mo ní òdi wà lè pé ìbá ti tó àárín òun ìgbà tó ti kà mọ́ nílùú ìmọ̀ ní mọ́ ní yóò ti lè pé títí tẹ́ ìní ti ara yín. afọlẹ́ àdúrùkù ẹ̀yẹ tọ́ka nǹkan kan tí ìfi kankan yìí nígbà fàántumù tẹ́ ẹ bá ń ṣe láàrin ara yín sàhábàbùtàn sàhábàbùtàn ẹ mọ̀ nífẹ̀ẹ́ ara yín sàhábàbàrà níbi tó ló ní fẹ̀rẹ̀ wọ́n ló ní fẹ̀rẹ̀. nígbà tá níbi tó àwọn ènìyàn kú bí àkẹ́lá ńlá kẹ́ni ó lọ ní àdébí ni àpò sàlámù ẹ mọ̀ fún sálámù kálá ara yín. ara tí wọ́n bá píìsì náà nìyẹn ẹni tó sálámù rẹ̀ sí ọ ọ̀kadẹ́ ló dé gbogbo àwọn nǹkan yìí la gbọ́dọ̀ mọ sáré bóò ni àlàáfíà lóde lóde ìjọba ní àwùjọ wa bákan náà nínú rẹ̀ ni àtàwọn tó kìlọ̀ ìfipáàdọ̀ wà sọ́nà kágbá tíra ọlọ́ọ̀bá mú kágbá tún náà nílùú àmúlò sọ́nà kágbá mú ká lu ẹ̀kọ́ ọbẹ̀ ẹ̀kọ́ ọbẹ̀ ni ó jẹ́ fún pé ẹ̀kọ́ tó wà ní ọ̀rọ̀ ọlọ́run rèé tó wà ní ọ̀rọ̀ ànẹ́bí rèé àyídáwùjọ láàmú á fún gbogbo ka lẹ́tọ̀ọ́ rẹ á yẹn lẹ́tọ̀ọ́ rẹ tó musulmi mùsùlùmí ẹni tí èsè gan á fún lẹ́tọ̀ọ́ lórí ẹranko àwọn hápù kan wà tó lọ pé fún wa ó ní pé àbí ọlọ́ni wà ń ha wà láti ṣe kò bí ṣe á wà wà ní wà wà wà wà gbogbo yẹn láti dáadáa sí wọn ọmọ ọ̀járì bìlì kúrúbà ọ̀járì ẹ́ yorùbá ọ̀sọ́ ìbìlì jáàmù ẹni tẹ́jọ mú sọ́ọ̀bù síra yín àbí ìyẹn náà kò fọ́ kò sí wọ̀kaba lè mọ́ o ẹ̀gbá ìsáàjì mi lọ ẹlòmí lọ rí ìgbẹ́mọ́ sọ́ọ̀bù sọ́ọ̀bù méjèèjì kan sí àwọn àdílé kíra wọn mọ́ nítorí kí ni kò bá lè jẹrà wọn. ilé wa ń torí ilé ìwọ́de ológun ilé náà torí ilé lọ́tẹ́ tó. gbogbo ẹ̀kọ́ tí ìsìlámù kọ wáyé àgbọ̀dọ̀ lu àtàbọ̀tò ìṣèpáàbí ọ̀sọ̀nà. àwọn míì tí wọ́n ń tẹ̀rọ láti àwùjọ lẹ́ni lórúkọ Islam ẹ̀kọ́ kìtàbù àtúnlẹ̀ yìí náà ni wọ́n lò wọ́n náà fẹ́ẹ́ jihad ìdí èdè jihad wọ́n pè ní jihad àbí náà pé jihad ló fi nínú Islam lórí pé àwọn mùsùlùmí rẹ̀ lábàárọ̀ kékeré wọn àwọn ọ̀tọ̀ lórúkọ tó ń tọ́ lórí ètò gbogbo nínú Islam tó bá tó sọ yẹ ètò ọ̀tọ̀ tó lágbára ni kódà kẹtẹ́rọ́lì nìkan ló sì wọ́n tí wọ́n rẹ̀ bá tó sọ yìí torí pé tó sọ pé nẹ́sìkù ti wọ ìdájọ́ ogun nìyẹn nẹ́sìkù ní kápọ̀ òfin rẹ̀ àbí àwọn nẹ́sìkù tó ti wà nù sẹ̀ríà nígbà táwọn ẹbí wà láyé náà lọ́dọ̀ pé eléyìí ti dèbè ni kò ti parẹ́ níta wá rí bánẹ́bí kú yóò parẹ́ nítorí pé káwọn tẹ̀lé láì wá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dẹ́ báyìí wá ní ẹ kò sí ìta inú ìsìlámù wọn. wọ́n torí sọ̀rọ̀ kan sọ̀rọ̀ tí ò dájú wa kọ́ tó èé tí ò sínú ẹ̀dùkọ̀ yọ kúrò àwọn tó ń ṣe lọ́nà tí ò dá làá bá ń pé eléyìí ẹgbẹ́ ìsìlámù náà lọ́wọ́ o ìwà kàwáríkì ni bákan náà nínú tí yóò tún jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà láwùjọ wa ó ní ẹ̀kọ́ mọ́tẹ̀lẹ̀fọ̀dọ̀ kádù ìyẹ̀ ẹ̀sẹ̀ tí yẹn bá jẹ́ tí yẹn bá tẹ̀ lọ́rọ̀ kó tẹ ráìtì àdúgbò kó tẹ ráìtì àwùjọ tó bá kí ẹ̀sìn gbé kalẹ̀ ká ṣe fún un. ẹni pé àǹkan tó dájọ́ fún jọ̀wọ́n kan kọ́ bí tó yẹ fi tó yẹ wọ́n kọ́ mi. ihun tó jalè di ẹgbẹ́ lọ́wọ́ ẹ má sùn ẹ náà ń jẹ́ káwùjọ máa rojú ní tó bá gé lọ́wọ́ tí máa lọ́wọ́ túkúrú túkúrú káàkiri láì tó kéré káàkiri wọ́n sáfù bọ̀dẹ́ lápẹ́yà olè tó jánu ẹgbẹ́ tó bá ti sọ́yẹ̀ fi káà sókè lẹ́kẹ́rẹ́ tó bá ti jọ wà lọ́ọ́ ti gbàgbé ẹ̀ títí tó àwọn gbélé ló dà. wọ́n á wò ó sì yẹn káwọn di àwọn nàìjíríà nàìjíríà ṣe ìdíje ilẹ̀ bá bí tí wọ́n ti wá ń lò èèyàn bẹ́ẹ̀ lọ́gbọ́ kẹ́kẹ́ lọ́wọ́ náà lójú ẹ jẹ́ àlọ́gbọ́ olóṣè tí islam gbélé fún kásírà kan ọmọ amẹ́ríkà kan nígbà tó sùn pé ó ní ìjọba àwọn léwu léwu léwu pé yẹn fẹ́ ní ọdún yẹn ó ti fẹ́ o pé yẹn fẹ́ gbogbo tí ọtí káwọn mọ̀ sí mọ́ nítorí tó gbogbo yẹn náà pàgó ló ń já kí ẹ tó lágbára pàgó ló ń já wọn wá wò pé kí ìjọba àwọn kan máa lu oníkásẹ̀ ti mọ̀ ọ́n mọ̀ o ṣùgbọ́n irú tí wọ́n máa lò tó fi kọ́ ń kà àwùjọ yẹn ń gbà yẹn káwọn lò ìjẹ́mọ̀ òjọ táyọ̀ ti sọ̀ kalẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́ba yìí kò tẹ́nu ọlọ́run ìfàlẹ́ àǹtọ̀mọ̀ ìtàhùn ẹ̀jáwọ́ ẹni gbogbo ti gbé ìfàáyìlì ìfàáyìlì ẹni ti dùn mọ́lẹ̀ ó ní ọtí sọ́jà alẹ́ ló wọ̀dí nìjọ náà láwọn eré àmì àgbára rẹ̀ ti dèjì ẹni tó ti ní túwọ̀mù lẹ́yìn ló ti pọ̀ lórí lárúbá dé máa mú tó jọ náà òfin ọlọ́run ni ẹni tó wá bẹ̀rù gan rí òfin ọlọ́run láti wá fi jẹ níyà èyí tó ti ara fẹ́ mú fẹ́ fẹ́ fi ẹ̀ pààyàn o ìtòkù kọ́ ẹ̀kọ́ ti gbogbo lè ní ẹ̀ bá jà ń gé lọ́wọ́ lónìí ní tó bá wọ́ ti bẹ́ẹ̀ ó ní sí Islam gbélẹ̀ káàdó ọlọ́run wa fìlìkì tó ti àyà tó

gbogbo ẹni tó yẹ ká sí mọ nìyẹn tó wọn bá lòfin ẹ̀sìn fẹ́ tó bá ti dé irú ọ̀rẹ́ báyìí òun tẹ̀sí dé lẹ́nu ẹ̀sìn òní ń jẹ́ tolútẹ́lẹ̀ fún kẹ́kọ́ jẹ́ pé kò ní jẹ́ tolútẹ́ fún kẹ́yìn bọ̀tà wa là ń fi ìgbẹ́wẹ́ sọ tó bá dé náà ń gbógun tí wọ́n á tún pọ̀ sí náà ni ẹ tó bá sé mọ́ lọ́wọ́ ìjẹ́sìn sọ̀rí láti lò fún tó bá rí bẹ́ẹ̀ ẹ̀rù ká àwùjọ wa ọ̀sán owó máa balẹ̀ ẹ̀rù ni díẹ̀ nínú tí a lè sọ fúnra wa kọ́lọ́ bá sọ fún wa kó fi wá láyàbalẹ̀ ní ọlọ́dọọdẹ wa kó fi wá láyàbalẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀ wa bákan náà nínú ìlú wa lápapọ̀ wa fi wá bẹ́ẹ̀ gbogbo wàhálà tó ń tẹ̀lé àwọn náà ni bákan náà àádọ́ wa tó ra wa ọlọ́ni la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ń olùwà sàánù wa sàálà olùwà sàáṣì aláàbálẹ̀ ọyọ́ mi sẹ́ni الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته